Àgbẹ̀ orin sọdẹ́. anybody ẹ jí ẹni tó sùn ẹ jí àgbàdua. ẹni tó dá sí ló yege abẹ́ ò ní sọpẹ́. òré ọ̀fẹ́ ni fún wa wa tó ń lò. Hallelujah. orí yìí sókè. Orin ògo ọba ńlá. Ẹ gbé orí yín sókè ẹnu ọ̀nà. Ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. bá ògo kó wọnú ilé wa. ẹ̀yin òkè ń sáyọ̀. ta ló bá ògo tó fẹ́ wọlé iná. ọlọ́run tó le tó ní agbára ni. ọlọ́run tó ní agbára ní ogun ni. Máa sàdálì kàfárùmàkàfà. Gbogbo ilẹ̀kùn tó tì ọba ògo fẹ́ wọlé ẹ sí báyìí. ẹ̀yin ilẹ̀kùn agbègbè gbogbo tó tì. ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó tì. ilẹ̀kùn tí ọ̀tá máa mọ̀ tì. ilẹ̀kùn tí ogún tì. Kí láti lé mi gbogbo díẹ̀ sẹ́tì. atọ́fara ló máa ṣe wọ́n. a gbé yín sókè. Ọba ògo fẹ́ wọlé o. I welcome everybody. Ẹ pè àwọn ènìyàn wọlé. Bọ́ọ̀lù ti bẹ̀rẹ̀ ẹ pé ẹnìkan tẹ́ ẹ mọ̀ tẹ́ rí kóńsù lọ́wọ́. ẹ sí à prógrámù yìí ẹ lọ sí orí worst party bẹ́ẹ̀ bá kúrò níbẹ̀ ẹ lọ sí YouTube bẹ́ẹ̀ bá kúrò níbẹ̀ ẹ lọ sórí group gbogbo group tó wà lórí fóònù yìí ẹ lọ síbẹ̀ bẹ́ẹ̀ bá kúrò níbẹ̀ ẹ lọ sí messenger bẹ́ẹ̀ bá kúrò níbẹ̀ ẹ̀rọ sí orí WhatsApp láìdé àwọn agbé orin rẹ wọ́n ní kọ́ ọmọ gbàgbé ìfẹsẹ̀ nàbà. mo ti rí ọwọ́ títí bẹ̀ ó ní pásítọ̀ láti ẹ̀ mọ́ gbàgbé orin wa wọ́n ti agbára. ó ní tẹ́ ẹ múra wá àfi tó kó tó lẹ kórìí sí lóru òní orin bẹ́lẹ̀ sà. ọ wà nílẹ̀. ó wà nílẹ̀. sẹ́ẹ̀gbẹ̀wé oh orin wa. bẹ́ẹ̀ sà. bí èsì ẹ̀ẹ́. orí mo ti rí àwọn akọrin rẹ arẹwà nìkan ni mi ò tí ì kúrò ó ti dé bọ́ọ̀lù ó ti mọ̀ ó ah. mọ̀mọ́ àwọn tí ó bá tiẹ̀. àjọ múra adá ògo padà ẹni tí ń bẹ láyé àánú ó kú lọ kò sẹ́ni ọmọ rìn ẹni ọlọ́run pamọ́ ló débi ọpọlọ ò sí lórí gbogbo ayé ẹni ọlọ́ngbọ́n lọ́gbọ́n kò sí alágbára bàbá mi nìkan lálágbára wò mí o ẹ sọ fún ọlọ́gbọ́n ayé pé òmùgọ̀ ni níwájú ọlọ́run ọba mi ní sọ òmùgọ̀ di ọlọ́gbọ́n. Thank you. ọlá adébùdé ẹ̀rí àdúgbà. arẹwà ní ti pílà wọn wà láàárọ̀ ẹ ti múra lẹ láìpẹ́ orí pẹlẹ. Ah, don't worry mẹ́fà. Ìyíyá problem. A ní ẹ̀kọ́ nílé aṣọ láìdé wọ́n ní ọkàn ní ẹ̀mí láti orí òkè lálẹ́ ìjẹ́sà. Bá ọlá òkòrò gbogbo ògo. Gbogbo lẹ́yìn aṣọ dídọ̀ ọba táyé rọ̀bì àgbogbo. Àdàgbà má dàgbà oyè oyin. Ọba àgbà kì í bára àdúgbò àdúró tìlẹ̀ olúwa o ògo yẹ ọ́ o. olúwa ògo yẹ ọ́ o. Ah! ayé ò ṣe yẹ̀yẹ́ mi mo máa dúpẹ́ o. ó ah, ti mọ èmi náà mọ̀ pé kí n ṣeré. Ah!

àìsàn ò ní wọlé tọ̀ ọ̀fọ̀ ọ̀tá ò ní bà ọ́ àánú olúwa ò ní fi ọ́ lẹ̀. ayé ò ṣe yẹ̀yẹ́ òní mú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o. my Adeleke, God bless you, ma. Emelade, God bless you. Bamidele, you are blessed. Iyabu Akerele, God bless you, ma. Aja Aisha, God bless you. Èmo lóore ta lọ́ta ẹ́ yíwọ ló ṣàlàbò lórí mi. Kòrónà ọ̀gbọ́dọ̀ tó mọ́. Bẹ́ẹ̀ni. Ó ń dá mi sí i bá ọkọ mi níjà o mo ní ọlọ́pọ̀ alágbára. ìwọ la tó bá délé báwo ni mo ṣe máa ròyìn àkàtà. ẹjọ́ ń bẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ ẹjọ́ ń bẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ìwọ àti bàbá rẹ̀. bàbá dàgbà má para ó yẹ o. àwọn tá a lọ wà ń tọ́

ọ̀gá akọni ìsọjí orí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ti rẹ́dì báyìí o bẹ́ẹ̀ ti rẹ́dì. arẹwà lórí títí nàbà wà bàbá àrà nàbà ti kọ. adá ògo padà o pe àwọn ènìyàn wọlé ẹ pe àwọn ènìyàn wọlé ẹ pe àwọn ènìyàn wọlé. Èmi ló ṣèyí fún. Ah, mi lékè. A èmi ni mo ah! ṣe yí fún wa. Báwo ni mo ṣe máa júbà ẹ o? Bíríjẹ́sì ló ń tọ́ ọ̀bọ̀ fèrè lábẹ́ yìí. Bàbá iwájú rẹ o. Ó ṣe dámi láyé. Ó ṣe dámi lọ́lá. Báwo ọ̀tá mi ṣe wẹ̀lẹ̀? Báwo ọ̀tá mi ṣe ń ṣubú? Àtàwọn olùkọ́ tẹ̀lé ẹ̀fọ́ wálé. Wíńdẹ̀ ti lè yíyọ. Èmi ló ṣe ìkúdẹ́ wa lọ́rùn. Mélòó ni mo lè kọ́? Mélòó ni mo lè kọ́? Mélòó ni mo lè ràn yín? Mélòó ni mo lè rí òye? Esther, God bless you. Èmi ló ṣe ìkúdẹ́ kí ni mo fẹ́ fún olódùmarè èmi ló mà dá lọ́lá. mo mà dúpẹ́ o ah! Ah! mo mà dúpẹ́ o mo mà ní ológo. Mo tún bá rẹ̀ lé o, ọba sáà ò ní láàrin ìfẹ́ àwọn ọ̀rẹ́ tó tún láàrin. Olùbàrẹ̀ rèé. ìbò mú ni òjò òun karùn ẹnìkan rò pé glove tó fi mọ́wọ́ ni òjò òun karùn ẹnìkan ló mọ̀ rìn ó ní mi ò rí bí àrùn wà ebi agbára rẹ̀ bí ọba sí agbára ọlọ́run ẹni ọmọ rìnrìn po àìsàn tí ọ̀dọ́ lówó mọ̀ agbára rẹ̀ là á Olúpẹ́ God bless you. Agbára rẹ̀. Agbára Alóbi lọ́dọ̀. Bàbá tí mo ní bàbá tó mọ̀ mí. Bàbá tó pẹ́ mi tí ó rẹ̀ tó ń sọ mi tó ń bọ̀ mí. Bàbá tó ń sọ mi bí ọmọ. Àwọn méje ló ní wọn bá kí ẹ lónìí. Nínú àméje amẹ́rin sùn lọ. Ah, wọ́n bẹ́ ń bì. arẹwà wà ń bì. bẹ́ẹ̀ni. o ní bíríjẹ́tì náà. màmá ọdún ọlá fẹ́mi bẹ́ẹ̀ni. màmá ọdún ọlá ti sùn lọ. ẹ̀rí májẹ̀mú náà bẹ́ẹ̀ni. àwọn ẹlẹ́kẹta. bẹ́ẹ̀ni. tó bíríjẹ́tì wà ń bì. bẹ́ẹ̀ni. arẹwà wà ń bì. Ah. títí wà ń bì. bẹ́ẹ̀ni. gbogbo àwọn yòókù àwọn lọ́ọ̀lì wọ́n ń bẹ lójú oorun. ẹ bá di wọn. bọ́ọ̀ ló ti wá ṣe. Ah, a ti fẹ́ kọ́ orin orin mélòó dúpẹ́ olúwa eh. pé mo ní ọ láti máa sáré wá bá. o sí ọ̀gá akọrin orí ìtọ́jú orí afẹ́fẹ́. mo dúpẹ́ olúwa eh. pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ ni o. ọ̀pẹ́ lápẹ̀rẹ̀ ah. ayé ìgbà tí. àwọn tó fẹ́ òkú wọn pọ̀jù àwọn tó fi ọ̀wà láyé lọ. ọ̀pẹ́ lápẹ̀rẹ̀ eh. ayé ìgbà tí kẹ́rù mi dànù. mo yìn á ó Jésù. pírísẹ́sì ló ń wá nílé ò ní ọ láti máa fọ̀rọ̀ lọ. èmi náà dúpẹ́. ẹ ṣé mo rí àánú gbà o. ohun tó fi gbélé ilé o. ẹ ṣé eh. mo rí àánú eh, gbà o. bẹ́ẹ̀ ni. torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o. Eh, tó sì kò sí problem. Jésù ẹ ṣé o bàbá ẹ ṣé o Jésù kí lára fi sàn orí rẹ. Kò sí ìyọnu màmá Adélékè yìí. Yóò ti pọ̀ láàyè. bá máa kẹlẹ́ ǹjẹ́ ojúmọ́ náà. ògo tẹ́nìkan ò lè bá. ògo tẹ́nìkan ò lè bá. ṣe ń o. bó bá ṣe nìyẹn ló dúró ìbá ti padà. bó bá ṣe nìyẹn ló dúró ìbá ti rẹ ló lè lé wọn padà. bó bá ṣe ló dúró ìbá ti sá bó bá ṣe ló dúró ìbá ti máa omi dúró mi ẹ ṣe o. Ah! mo yẹ lógo. Ah! lónìí lóòótọ́ èmi náà yìí mi ò mọ̀ pé mo lè débi mo dé. ibi ẹsìn mi dé mi mọ̀ pé mo lè débẹ̀ o. God bless you. ọmọkùnrin ọmọbìnrin kan ó mú orin wa ọmọkùnrin kan mú orin wá fún mi ó ní dáàdi mo ti rìlítì álbọ̀mù ó ní o oh, congratulation mọ́ bàbá lọ́wọ́. ọmọ oh, tó wí ńgbà tí ń lọ ẹ má bínú o mm. studio ta ti rìkọ́dù rẹ ní ọ̀dà o ní n ò tí ì gbọ́ ó ní ẹ máa gbọ́ káwọn kìbì wọ́n máa ṣe kàràkàrà ń bẹ̀ bàbá bàbá aláyọ̀ god bless you sir béèyàn bá kọrin tí ó dùn yóò ara rẹ̀ gbọ́ ní ọgbà nọ́mbà bàbá mi arúgbó ọjọ́ ìwọ lọ́lọ́run. ó lè kábíyèsí. ó lẹ̀rù tó ju ẹ̀rù lọ. kí ni wọ́n fọ hundred percent. irọ́ èmi kan tí mo ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo ti rẹ́rìn èmi ò gbé èmi wá jẹ́nu àwọn tí ọ̀bọ̀ gbérí àbí agbé olódùmarè ga nọ́mbà wo ló gbà. mo ní orin lẹ́gbẹ̀ẹ́ hundred percent. ìwọ hundred percent. nígbà mo ní yín lẹ́gbẹ̀ẹ́ tí mo tún ń gbòòrè kì ebi tí ti máa mú dáadáa. Bridget gẹ́gẹ́ nàmbà fọ́ọ̀lù four hundred ọlọ́ngbọ́pẹ́ wa ìwọ lọ́lọ́hún ìwọ ni kò sẹ́nìkan the one. one No kan. ẹgbẹ́ ẹgbẹ̀rún ń gbé ọlọ́run wọn sínú àpò. thousands of people dey ah, put their guns inside sack. àmàmọ́dọ́ láti jí. ẹgbẹ́ ẹgbẹ̀rún gbé ọlọ́run tí wọ́n kọ́rùn. thousands of people dey put their guns on their shoulders. ẹgbẹ́ ẹgbẹ̀rún gbé ọlọ́run wọn nù lé. thousands of people dey put their guns on their shoulders. ẹgbẹ́ ẹgbẹ̀rún kásẹ̀ sókè bọ ọlọ́run tí wọ́n. thousands are watching their God while they raise up their legs. ẹgbẹ́ ẹgbẹ̀rún ọlọ́run tí lẹ́nu. thousands out mouth. ọlọ́run àwọn kan lójú o. the God of people have eyes. kò cannot see ọmọkùnrin kan láìdé ńgbà tí ẹ̀ ń bọ eégún bẹ́ẹ̀ bá gbé oúnjẹ lọ sí ìdí kíní eégún lé yín èrè eégún lé yín tani máa jẹ́njẹ tẹ́ ẹ gbé lọ. ọ̀lẹ́nu máa náà láàdè kú padà. nígbà tí ọ̀lẹ́nu tí ó ah, fi jẹ ẹ̀yin lẹ́sẹ̀ bọ́ ẹ̀yin lẹ́kẹ́bọ̀ jẹ nígbà eégún lé yín ọ̀lẹ́nu tí ì jẹun. bàbá mi àgbàlagbà kì í jẹ yán o kì í jẹ̀bà kì í jẹ àkìkọ́kọ́ rẹ o ọba mi arúgbó ọjọ́ a ṣe tó wù níwájú ẹni tó wù tẹ́nikẹ́ni ò lè dá lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ọrú ọlọ́run wọn ọ̀rọ̀ wọ̀ wọ́n nígbà ọ̀rọ̀ wọ̀ wọ́n tẹ́ wọ́n ń wá solúsàn sí ọlọ́run wọn láìdé ọba mi tí mo gbé dání oh tí èmi ń bá rìn mm. olóògbé mi ó gbé mi rọ́ nígbà tí ìjì le nígbà ogun ayé ni nígbà tíjí ayé dìde òun ni ọba mi ọ̀pápòdà ẹgbẹẹgbẹ̀rún ọlọ́run àná ò ṣiṣẹ́ àwọn tó lọ bọ níjọ́ òní wọ́n ti kú òní di òrìṣà wọn torí kò gbè wọ́n ẹ mi dáadáa láìdé òwò ọdún tí ayé ti ń gbàdúrà bọ̀ hmm. àdúrà àdúrà ò sì expire. prayer never expire. nítorí pé ọlọ́run tá n ké sí ò expire. bàbá mi àgbàlagbà bí ò bá sí ìrẹta là wá hmm. ẹnìkan ló mọ ìrìn ó ní ní ọjọ́ òun karùn-ún bàbá bàbá God bless you sir bàbá tó ju bàbá kéékèèké lọ ẹnìkan ló mọ ìrìn ó ní ní ọjọ́ òun ọbọ̀ wẹ̀ ọ́ kòrónà àbí kí ni t tó wà gbòòrò mo ní ìwọ ọmọ rìnrìn ìwọ ẹni ọmọ rìn jù ọ lọ ó kó ọkùnrin kan wá rí mi ó ní heart problem àwa ń sọ̀rọ̀ débì kan ọmọ olí olówó ló ti jáde wá ó lóun ò mu omi kan gari láyé ó ní gbogbo omi tóun mu omi tó ti tírìtì ni mo ní ẹ̀ ẹ́ bó ṣe rí nù ó lóun ò mu omi tí ọ̀dà rí ó ní ever water ó lò ti lómi tẹ́ ń gbọ́dọ̀ kó nù lé ṣùgbọ́n ó ní heart problem ọkàn rẹ̀ ní problem mo ní à ah, èmi àtomi tí sàn létí odò àtomi sẹ́lẹ̀rú àtomi odò kéékèèké àtẹlẹ́yìn tó ti bàjẹ́ àtẹ̀yẹ́tì ń bẹ lórí àpáta bá a bá gorí òkè a tó fọwọ́ bù ẹnu a dà orí a sì ń Olúwa ń bọ̀ àwọn tí ò múrú omi bẹ́ẹ̀ wọ́n sì ń ṣàìsàn bàbá mi à ṣètò wù bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọlọ́fẹ́ yọ tẹ́ díẹ̀ ló kù ọlọ́run ò ní í yọ ni ẹni ọlọ́run ní í yọ bọ́bá dé tí ikú yọ bọ̀ lọ́wọ́ bàbá mi gba ọpẹ́ wa amasadali kava ó gbé igi gbígbẹ ró ó gé tútù ń dì ayé ní bòòlù ti ṣe é intentionally. ó ní bó ṣe wù mí ni mo ṣe ṣe. bàbá mi àgbàlagbà oyè. my father shut up there. àwọn kan gbé ọlọ́run rìn. ọlọ́run tèmi ní gbé mi rìn yàrá. bàbá tí mo ní tí ọkọ̀ mi lẹ̀. ẹ̀rù nínú àwọn ẹ̀rù. ipá nínú ipá. ìmọ̀ tó jù mọ̀ lọ. òye tó ju òye lọ. ẹ̀rù jẹ̀jẹ̀. Oh bàbá tí ń jẹ́ èmi ni má bẹ̀rù. alágbára tí gbogbo ayé ń forí balẹ̀ fún. ọba tí ò ṣeé rí fín ọba tí ò ṣe é bínú sí ọba tí ò ṣe é bàjá ọba tí solidarity ọ̀ràn láìdé ọmọ Ísírẹ́lì lọ́kọ́kọ́ ṣe solidarity láyé wọ́n kan pátákó wọ́n gbé sókè olúwa béèrè pé Mósè nínú òwe Númérì lórí kọkànlá wọ́n gbé pátákó sókè wọ́n kọrin solidarity fún forever. We shall always fight for our. Ọlọ́run ni Mósè. Kí ni wọ́n ń ṣe náà? Ó ní solidarity mi. Ọlọ́run ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Ó ní wọ́n láwọn ń jà fún ẹ̀tọ́ àwọn. Ọlọ́run ní kí ni wọ́n ń béèrè? Ó ní wọ́n ń sọ pé a fẹ́ padà sí Íjíbítì. Ká lè máa jẹran àtẹ̀jà. Ah, Ọlọ́run pé tó sọ fún wọn ni. Pẹ́ solidarity ọ̀rẹ́ mi olúwa ọ̀dà lórí tẹ́ ṣe solidarity mi mú wọn débi mo mú wọn lọ mọ́ buhari lọ́rẹ̀kọ̀rọ̀ lọ́hùn bàbá mi gba ọpẹ́ wa masa dali kavaru makabaruwa ma ìjìnlẹ̀ ni ọ́ ìjìnlẹ̀ o ṣe é wà délẹ̀ o ṣe é tú délẹ̀ o ṣe é tú délẹ̀ o ṣe rídì o ṣe é bàbá mi olójú iná o ṣe é wò bàbá mi aláwọ̀ tẹ́lẹ̀ o oh gbangba tó ju gbangba ayé lọ oh ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ẹni tí ń bẹ létí mi àjò títì ẹni tí ń bẹ lájò tó fọwọ́ mi lé bàbá mi tí ò ṣeé gbéraga sí ama sadali kavaru bàbá mi gba ọpẹ́ wa láìdé ọkùnrin aráàlú yìí kí ló kọ́ rẹ̀ tó gbéraga náà dẹ́bù dẹ́bù kadi dẹ́sàrì wọ́n bi léèrè pé kí ni pírọ́blẹ́mù ẹ̀ ó lèmi ni mo dá gbogbo omi tẹ́ wo yìí ọlọ́ọ̀ni wọ̀kọ́ èmi ni ni ó kàn wù mí láti oh dá ni ó ní ọlọ́run ìwọ kọ́ èmi lèmi dá ọlọ́run ní ọ̀dá kankan mà èmi mọ̀ dá ọlọ́run ń dá ọlọ́run lèmi mọ̀ dá ọ ọlọ́ba lòun ọlọ́run ní kó o lè mọ̀ kó o jẹ́ kan ọ̀sán ní ẹ̀fà sẹ̀ ó ṣubú lulẹ̀ nígbà tó ṣubú àwọn èèyàn fẹ́ gbé dìde ọlọ́run nínú kí ẹ lè kẹ́ bá a mọ̀ pé mi lolúwa ẹ dá èékánná jọ fún un láti inú ọ̀run èékánná rẹ̀ gùn kálukú sá nígbà àwọn sá ó ní bẹ́ẹ̀ bá gbé mi ó ní máa gbéra ọfẹ́ dìde ọlọ́run ní máa lé ọkú ò ó lé mi mo nílé ọlọ́run lọ́dà ẹ̀yẹ ẹyẹ àgbáyé jọ fún nígbà àwọn dá ìyẹn jọ fún ìyá bò látọ̀kẹ̀dẹ̀ délẹ̀ ìgbà tí ìyàbò délẹ̀ fúnra ẹ̀ lọ́lọ́nú gbó ọlọ́finú gbó sele ó lu ọdún méje ó lu oṣù méje ó lu ọ̀sẹ̀ méje ó lu ọjọ́ méje ó lu wákàtí méje ó lu ìṣẹ́jú méje ọlọ́run wá yọjú sí padà ọ̀gá ta lọ́lọ́run ọlẹ́yìn ni ọlọ́run ló ti mọ̀ báwọn ọ̀yà padà nù lé àṣẹ jáde sẹ́ni alágbára tí yẹn lẹ̀ mọ́ ọ lóru òní ọlọ́run máa fi àjùlọ hàn ìka pàdálì màsá dàlí kàfà bàbá mi ni mo sọ nípa ayérayé nú ayérayé kò ṣe é fọ́ǹbù sí o ọ̀gbẹ́ni tó ṣe Titanic ọmọ ntẹnu mọ̀ ó ṣe ọ́ dáa ọkọ̀ ojú omi tó dáa jù lágbàáyé ṣùgbọ́n àṣì sí ọ̀rọ̀ ló ṣe. he ẹnìkan sanjó ni ó ní dádì ẹ má wọrí àwọn olè wọnú ọ̀run àpáàdì bọ́lá bá so nǹkan sínú náà ó máa tayọ nù náà bọ́lá ò lè tayọ nù náà ibi gẹ́gẹ́ nù náà ó tayọ nù ọ̀run àpáàdì ọ̀gẹ́gẹ́ ibi tó ti ń kẹ̀ tó ti ń ṣe kẹ̀wù ibẹ̀ lọ́wọ́ bọ̀ sí má wọrí tó ẹ sà wọ́n ti parí Titanic àwọn èèyàn ra tíkẹ́ẹ̀tì wọ́n ti wọnú mọ́tò kálukú wọ má tó tán o bọ́ bá mọ̀ kọ́ mọ̀ dùn ní ìwé ìròyìn àwọn journalist wọ́n kàn wá bá ni kí ló lè gbé ọkọ̀ ìṣubú o ó ní òsì ẹ̀sán tí ó gbé ṣubú wọ́n ní òsì ẹ̀sán tó lè bàjẹ́ wọ́n ní òsì báfẹ́fẹ́ báfẹ́sì ò lè gbé wọlẹ̀ ó ní even God cannot sink it ọlọ́run gan ò gbọ́dọ̀ rí ah, ọlọ́run dákẹ́ wọ́n ti ọkọ̀ sórí omi tán ọlọ́run lọ wọnú yìnyín ọlọ́run gọ sínú snow yóò kọjá lórí snow ọlọ́run fi àáké fọ́ omi bá ya wọlé lórí òsè gbéraga sí bàbá mi ìwọ lọ́lọ́run ẹ̀rí ọ̀fìn ti kú ọlọ́run gba ọpẹ́ wa a ní àwọn jésù kéékèèké jésù òyìnbó uh. jésù àgègè a ní àwọn àgbàgbéra làwọn olódùmọ̀kè bá jésù gbogbo wọn dà mọ́ wọ́n ti lọ níbo ni wọ́n wà bàbá bàbá wọn ṣubú lulẹ̀ wájú àpótí ẹ̀ ìmàsáàlì kàpá bàbá mi gba ọpẹ́ wa. olórí gbogbo eléégún náà dragoni ó ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀ ọfẹ́ bọ́lọ̀ figagbága bàbá mi gba ìyẹn wa olójẹ́ ń bèrè pé ẹbọ tẹ́ ẹ máa gbé lé ọtí di òrìṣà ń gbà ní máa jẹ sọ́ọ̀sà máa jẹun kílẹ̀ tó máa ní. níbo ntí ọ̀pọ̀ sí bò bàbá à ń sọ̀rọ̀ bàbá ayérayé bàbá bàbá ẹnìkan níbo lọ́wọ́ bàbá rí sóòrì fún ni ẹni tí ò ṣe é rí fún ẹni tí ò ṣe é fojú rí kò ṣe é fojú rí o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ní ọwọ́ nínú ọwọ́ iná nínú iná ẹ̀rù nínú ẹ̀rù bàbá mi arúgbó ọjọ́ ọba mi àgbàlagbà awọ k kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àdàgbà má tẹ̀pá oh bàbá mi gba ọpẹ́ wa ìmàsáàdàlì kàfà à ń lé lọ níwájú tó ń bọ̀ lẹ́yìn wa aya màsáàdàlì kàfà abá lókè tó ń bẹ oh, lábẹ́ ẹ̀lẹ̀ ọba tí ń bẹ létí pitú yomoyomo oh ọba tó tún wọnú afẹ́fẹ́ ọgbà mm. etí òkun òkun ní kíni kí n ṣe mm. ó ní máa yìn mí ah. ó ní bọ́ọ̀ ní kí n ṣe yìn ọ́ ó ní máa yìn mí mí lójoojúmọ́ mm. ó ní máa ó ó ní bá bá yìn mí ó ní gbẹ mm. àkàyálì màkàbàrú màsádàlì kàfà God bless you Oyinlọlá you are blessed ó ní bá bá yìn mí mi ò ní gbẹ mm. ọlọ́run wá ní lọ́nà wo ní ó ní lọ́nà wo ní ìsìn máa ó ní máa rú ó ní máa rú bá ọba ti rú débì kankan lẹ́ra rẹ mọ́lẹ̀ bó o ṣe lẹ́ra rẹ mọ́lẹ̀ ọ̀dà ògo padà sí mi fún mi nìyẹn padà síbi tó o ti ń bọ̀ ṣùgbọ́n ọ̀ kọjá kọjá ìlà tí mo fà á lẹ̀ fún ọ bàbá mi tó fà á làfókò tó kun ọgbọ́dọ̀ kọjá àlà òkò sì ń ru yín padà lóòótọ́ hmm. ìgbà tó ní ọ̀sà ọ̀sà ni mo ti rí bó ṣe ṣẹ̀gbọ́n jẹ́mi hmm. náà máa ṣe bẹ́ẹ̀ ó ní no ìwọ dákẹ́ rọ́rọ́ hmm. nínú dákẹ́ rọ́rọ́ máa ó ìwà ayọ̀ sí mi òkò wa ń kọrin pé ẹ ó ìwà ayọ̀ sí olúwa torí olúwa tí ó tóbi ni títóbi rẹ̀ oko lákàwé o kábíyèsí o torí nínú ihò rẹ̀ ló ti ń ṣiṣẹ́ agbára yìí mm. bàbá mi gbọ́ pẹ́ wa ògo ni fórúkọ olúwa ògo ni fórúkọ olúwa ògo ni fórúkọ olúwa ògo ni fórúkọ olúwa ọpẹ́ àtìyìn ọlọ́run tẹ́wọ́ gbà ọpẹ́ àtìyìn ọlọ́run tẹ́wọ́ gbà agbógun ẹ̀ṣẹ̀ dáríjì wá akíbarú masada lè kàpá gbógun ẹ̀ṣẹ̀ dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá ẹlẹ́ṣẹ̀ ni wá oníbàbálà dẹ́ṣẹ̀ ó látẹ̀ra wa jẹ ni eh. àti pé òtítọ́ kan ò sí nínú wa bàbá mi dáríjì wá ẹnìkan lọ bá ó ní mo ní òdodo ṣùgbọ́n sọ fún pé gbogbo òdodo oh, wa bí àkísà ẹlẹ́gbẹ̀ẹ́ ni ìmàsáàdàlì kàfà ìdúlí màkàbàrú àmàsáàdà bàbá mi dáríje wá ọlọ́run dáríje wá bàbá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró kò sí ẹnì kankan o tó lè dúró o bàbá mi dáríje wá jẹ́ ń ṣàlàyé ẹ̀ṣẹ̀ fún ọ láìdé ẹ̀ṣẹ̀ ẹ̀dá wà tọ́jà pé ìwọ gangan lọ dá ìdí tá a fi ní bàbá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ sẹ́ni tó lè dúró ní ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ìwọ ló dá wa déèyàn lè máa jìyà rẹ̀ ègún ẹ̀ṣẹ̀ wà tí bàbá èèyàn ṣẹ̀ téèyàn jìyà rẹ̀ tí ìran èèyàn ṣẹ̀ tí ń jìyà rẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ọkọ a máa jìyà ẹ̀ṣẹ̀ ìyàwó ìyàwó a máa jìyà ẹ̀ṣẹ̀ ọkọ nígbà mìíràn òbí a máa jìyà ẹ̀ṣẹ̀ tọ́mọ ṣẹ̀ oríṣi ni irú irú ẹ̀ṣẹ̀ gbọ́ eléyìí dáadáa ẹ̀ṣẹ̀ ìdílé wà. Uh. wọ́n á ní àwọn ọmọ ìyá tí ọmọ mélòó ni ìyá rẹ̀ bí wọ́n á ní méje wọ́n á ní ẹjẹ́ àfẹ́yà jẹ wọ́n torí ìyá rẹ̀ ṣẹ̀ ọmọ méjèèjì ọ̀wá ní ìdìde àparò kan ọ̀gá jù kan lọ ní lórí ẹnìkan ń tọ́jọ wọn lọ́wọ́ ẹjẹ́ ìránṣẹ́ o okùn ogun tó so gbogbo ọmọ ìyá rẹ̀ pọ̀ oh tí ò jẹ́ wọn ó dìde ẹjẹ́ ìránṣẹ́ sẹ́nìkan bọ́ọ̀ bá sàmì okùn yẹn já lára tiẹ̀ wò mí ọjọ́ mọ̀ sẹ́lẹ̀ lálẹ́ yìí ọjọ́ múra ó kú ó gò tó dá gbogbo ọmọ ìyá rẹ dúró tó ní kò sẹ́ni tó máa dìde tó ní wọ́n ṣe òun tó dá ìwọ náà dúró ayé àmà sádàlí kaba lónìí ọjà lára tiẹ̀ bọ́ ọba ti wò pé ìyá yín bímọ méje nínú méjèèje ìwọ nìkan lọ rọwọ́ mú máa múra díẹ̀díẹ̀ ọwọ́ tó dá mẹ́fà dúró bọ́sọ̀pọ̀ ti sùn o níbo ń bẹ ní kọ̀rọ̀ yàrá ọ àdúrà tiẹ̀ ọmọ times two torí ìwọ ló ń gbé wọn ká má bàa dá ìwọ náà dúró àwọn náà mọ bẹ́ẹ̀ yẹn ṣe é dìde gbogbo ọ̀nà ni wọ́n gbà ogun tó dá wọn dúró ní òjé wọn ó dìde àwọn náà sì dákẹ́ wọn bẹ̀ lọ ṣùgbọ́n ìwọ tó o ti ń rọ́wọ́ yọ yìí bọ́ọ̀ bá gbàdúrà ogun tó jà wọn mẹ́fà ó fẹ́ jẹ nìkejì ẹ̀jẹ̀ ńlá sẹ́sẹ́ nìkan sẹ́nìkan sàbí ogun tó dá àwọn ọmọ àyà rẹ bí ó báyìí lolúwa sọ oh bó o má sàmí ogun yẹn báyìí ní jáde lára tiẹ̀ ìdálí màkàvàrú dàyà màsánà ẹ pè àwọn ènìyàn wọlé bí òbí yín bá bímọ méje tí kankan ò dìde àwé ogun àjùmọ̀jà ló ń jà kìí ṣe ogun àdájà bọ́bá ti já ogun àjùmọ̀jà àdúrà rẹ gbọ́dọ̀ ju tọmọ ìyá rẹ lọ torí ẹnikẹ́ni tó bá ké Olúwa ó lágbàlá ẹ máa pè àwọn ènìyàn wọlé o torí agogo mẹ́ta dáadáa la parí àmàkì vada yàmà sádà báyìí ni olúwa sọ àbàmì ogun tó dá wọn ọmọ ìyá rẹ dúró tó tún dá ìwọ náà dúró bó o bá sàmì ogun yẹn jáde lára adama sadalika varuma sadalika pa akeya alikeru adama sadalika varuma sada ẹnìkan ló bínú tó fi ìyà gbogbo ọmọ ìyá papọ̀ ìrìn wà á rí bákan náà wọ́n á béèrè pé bóun ni á ní bákan náà ni irú ìró bẹ́ẹ̀ ni borò ìwọ tí ń rò pọ̀ ọ̀rọ̀wọ́ yọ nínú ọmọ ìyá rẹ̀ ìwọ gẹ́ ń tiraka ni iṣẹ́ bí ẹrú ló ń ṣe gbọ́ dáadáa láìdé má sì gbé síra wọn bọ́ ọ bá fẹ́ bẹ́nẹ́fìtì ọlọ́run àwọn àjẹ́ndà ọlọ́run fún ayé rẹ ó ní ìpinnu fún ọ ó ní ọmọ Ísírẹ́lì ó ní ìpọ́njú wọn korò wọ́n wá bí olúwa pé kí ló dé tó o fi pè ní ìpọ́njú kíkorò ó nítorí wọn ò ní ọmọ ọ̀dọ̀ wọn ò sì ní ẹrú tí ń jíṣẹ́ fún wọn ó ní ìpẹ́jú kíkorò ní ń bá jà wọ́n wá ní kí ni ó ní as a good servant of God ó gbọ́dọ̀ ní ọmọ ọ̀dọ̀ ó sì gbọ́dọ̀ ní ẹrú tí ń jíṣẹ́ ìyẹn nígbà yẹn ní ìpẹ́jú kíkorò jáde ẹ wá gbọ́ kìí ṣe pé wọ́n ń sèyàn ṣùgbọ́n wọn ní ọmọ ọ̀dọ̀ àti ẹrú tí ń jíṣẹ́ ó ní ìpẹ́jú wọn korò wọ́n á jẹ́ bí ọ léèrè ẹni ọgbọ́n gba jésù tó tẹ̀lé jésù fògbé tí ń sọmọ ọ̀dọ̀ ìpẹ́jọ́ kíni ká pẹ́ tiẹ̀ ah. amasali kapa ẹnìkan sàmì lábẹ́ ìpẹ́jù tó wà èmi ọ̀mẹ́ni ò lè sàmì o ibi a sì ń lọ lóru ìgbà lábẹ́ ìpẹ́jù tó wà mo sọ tẹ́lẹ̀ sí ọ bó o bá sàmì ó yẹ jáde níbẹ̀ o makuwa varu masada lika pa yeduma sunda yali kapa mọsọ lórúkọ olúwa lọ́rùn àwọn ọmọ ogun lábẹ́ ìpọ́njú yàrá ìpọ́njú táyé rẹ̀ wà aya masada lika pa bọ́ ọ bá sàmì ọyẹ jáde kú òmẹ sọ pé mo máa jade lóru òdùn ìmọ̀kú ẹ̀fọ́rù masada lika pa jẹ́ nsàlàyé fún ọgbọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí ló fẹ́ fi sọ̀rọ̀ níwájú aláìgbàgbọ́ ìdí tó fi wà kọ̀ǹpọ́sì láti jáde nìyẹn bíbí ẹ ti yẹ̀yẹ́ rẹ kó o lè pàṣẹ ẹjẹ́ ránṣẹ́ sẹ́nìkan sẹ́nìkan lè sàmì ọlọ́run àwọn àpòtẹ́ẹ̀lì mo pè láti inú ọ̀run yàrá ìpẹ́jú tó wà tó o ti ń lò gbà àṣẹ jáde sí ọ bọ́ ọ bá sàmì rí ọjà jáde níbẹ̀ ìmáàkì varu masadali kaba èdúdú gèrúgè yáálí àkàbà ẹnìkan bẹ níbí ó lè sàmì àjùmọ̀jọ́gún ìpọ́njú tó fi rìnrìn àjò rẹ oh mo bẹ jẹ́ bọ́ ọ bá sàmì ọjà jáde níbẹ̀ wọ́n ja ìlú náà mi lójú lójú wọ́n ja lógun wọ́n pọ́n wọn lójú o wọ́n fi yà jẹ wọn wọ́n bọ́ lọ́wọ́ ìpọ́njú nígbà tí wọ́n bọ́ nípa owó agbára ọlọ́run àti nípa àdúrà nígbà òde lẹ́ẹ̀kejì ẹ̀mí tí wọ́n lé jáde jò ní ó tún dé padà àwọn Naomi kó ìbọn wọ́n kú ọ̀kọ̀ wọ́n kú àdá wọ́n lọ sí ẹnu bodè ìlú wa wọ́n ní kí lẹ fẹ́ ṣe wọ́n ní ayé àṣeparun dópin ní ìwé Naomi orí kìíní ẹsẹ̀kẹsẹ̀ yẹn ó ní kí lẹ̀ ń gbèrò sólúwa ayé sèpẹ̀rù dópin ni wọ́n ní kí ló dé ó ní ìpẹ́jù òní ìdìde lẹ́ẹ̀kejì wọ́n ní kí ló ṣẹlẹ̀ ó ní àwọn bàbá wa kúkú ìpẹ́jù àwọn ọmọ òtún lè kú síbẹ̀ ó tó bá máa gbà náà ní ọgbà ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹṣẹ́ nìkan ogun tó já òbí rẹ̀ tó tún ń jà ọ́ báyìí lolúwa sọ bọ́ ọ bá sàmì ogun yẹn báyìí lé jáde ike vaya masali kapa edudu geru egedu ya masadali kapa ogun tó ja òbí rẹ tó dá òbí rẹ dúró tó tó pinnu àti dá ọ dúró mo pe ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì talẹ́ni ọ̀sàmì ó báyìí lé jáde ìdá alika varu masada lika pada ya masada lika ba eduge rugege ya masalike rugege rugeda ya masada amaleka ìpọ́njú tó bá òbí rẹ rìnrìn àjò tó tún bá ọmọ rìnrìn àjò báyìí lọ́lúwa sọ aya masada lika kaba eduduge ruge ya masada aya makeru egegeru masada báyìí lọ́lúwa sọ ọ de la rẹ mọ́jú ìtẹ̀lé Síónì Síónì lọ bá olúwa wọ́n béèrè lọ́wọ́ olúwa olúwa kí la ṣe tó fi gbàgbé wa kí la ṣe fún ọ a ti dìde rí àwọn kan ti dìde rí ìpọ́njú já wọn bọ́ padà nígbà tí wọ́n débi tí wọ́n ti jára wọn bọ́ àwọn náà jábọ́ padà wọ́n lè tẹ̀síwájú mọ́ ibi tí wọ́n ti jára rẹ bọ́ agbára tó dúró di ọ̀ níbẹ̀ tó lọ fẹ́ já ọ bọ́ ẹnìkan sàmì ìkábárù màsádà yá kàpá iná olúwa bọ́ lágbára rẹ̀ nínú ẹ̀wọ̀n ìpọ́njú tó wà akaya makavaru masali kapa ẹ̀wọ̀n ìpọ́njú tí ayé rẹ wà àṣẹjáde sí ọ ẹnìkan sàmì ó yẹ jáde níbẹ̀ màmá ìmọ̀mọ̀ tó gbé àhóró ọ̀dà ìmọ̀ kàfàrú àmà sí ó ní wà lọ bá olúwa wọn náà fẹ́ bá olúwa sọ̀rọ̀ olúwa ní kílẹ̀ fẹ́ sọ wọ́n ní olúwa oh, ó ti gbàgbé wa ó ń fi ìyà jẹ wa ọlọ́run wa sọ fún Síónì pé sómi mi ò gbàgbé rẹ sóbìnrin a lè gbàgbé ọmọ ọmọ ẹ Síónì ní bẹ́ẹ̀ ni obìnrin lè gbàgbé ẹ kọ́mọ ṣètọ́jú ẹ olúwa ló dá obìnrin lè gbàgbé ẹ lóòótọ́ ṣùgbọ́n mi ò ní gbàgbé yìí Síónì ní fún wa lẹ́fídẹ́ǹsì ó ní mo ti kọ́ sí àtẹ́lẹwọ́ mi sódà tí ì ní gbàgbé àmàsáálí àkàpálí màkàbàrú dàyàmàsá sada. aṣọ ìgbàgbé tí ayé gbé wọ̀ lọ́rùn tó mú kí wọ́n máa gbàgbé rẹ̀ níbi tí ẹ wà. ẹnìkan sàmì èké yálì màkàbàrúà iná bọ̀ lára rẹ̀. Síónì wa takú. Zion objected a lọ bì kankan wọ́n takú ti ọlọ́run àlọ́ gbàgbé wa olúwa lóbìnrin ò lè gbàgbé ọmọ ọmọ ẹ̀ sí òní ní irọ́ ni obìnrin a máa gbàgbé ẹ̀ ọlọ́run ní rárá sí òní náà nínú o ó ti gbàgbé irọ́ lọ pa obìnrin a máa gbàgbé ọmọ ọmọ ẹ̀ ọlọ́run ní lóòótọ́ ni mo kọ́ sí àtẹlẹwọ́ ìní gbàgbé rẹ wọ́n lọ dà bá a bá ń bẹ látẹlẹwọ́ rẹ ẹfidẹ́nsì dà àkàpà yàmà sáà ní kàbà ọlọ́run wá dá ìkọlù ìkólọ wọn padà bíbélì wá wípé nígbà tí olúwa dá ìkólọ sí òní padà ó dàbí ẹni tí ń lànà àkàbàdáyálì màkàbàdàmà ẹgbẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń gbé yàrá ìgbàgbé àkàyálì màkàbà èkìdáyálì màkàbàdàyálì màkàbà mo rán ẹsẹ̀ sí ọ lónìí ayé yín bọ́ sí gbẹngbẹ́. Oyinlọ́lá ò ń lọ kéré báyìí ni. You are not going there to suffer again. Mo sọ́lẹ̀ kejì. Ẹ̀yin tẹ́ ń gbé yàrá agbára kankan. Báyìí lolúwa sọ. Lónìí, ọyẹ jáde níbẹ̀. Bó bá débi ká àdúrà máa dìgèdè. Ísírẹ́lì ni ó ṣiṣẹ́. Mídíánì ni ó kéré. Oh Wọ́n à ní fi nǹkan kan lẹ̀. Gídíọ́nì ń pa ọkà. Ó fẹ́ fọkà díẹ̀ pa a máa wọnú àdúrà sí o bá a bá ti bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ nìyẹn o a sì gbà fún wákàtí kan gbà fún orí agbára láti bẹ̀rẹ̀ àti àṣẹ ìmọ̀sáálì kàpá israẹli bá ṣiṣẹ́ mídíàní ni ó kéré wọ́n kó ẹran wá wọ́n yìí fi nǹkan kan lẹ̀ fún ọmọ israẹli o ẹnìkan sàmì agbára tó ní kọ́ ọmọ lébò kọ́rí olórí ọmọ kéré rẹ̀ ó bá sàmì agbára yẹn gbiná dànù ẹgbẹẹgbẹ̀rún ṣiṣẹ́ lóòótọ́ ẹ béèrè pé rìsọ́ọ̀tì dà ẹgbẹẹgbẹ̀rún lébọ̀ ẹni ilẹ̀ tí wọ́n rà ṣé wọ́n ti kọ́ ẹgbẹẹgbẹ̀rún ṣiṣẹ́ lóòótọ́ ẹni tó ti fi búlọ́ọ̀kù lẹ́kànlélẹ̀ ẹgbẹẹgbẹ̀rún ṣiṣẹ́ ẹbí pé ọdún tó ti ń kọ́lé sọ́kọ̀ tán ó yá òtútù ó yá ooru ó fi ooru ṣiṣẹ́ ìgbé ayé bí ìgbé ayé jákọ́bù àbájí lọ́sàn-án mm. àbájí lóru mm. eléyìí tí ẹranko pa jẹ ah. èmi ni mo gbà á oh ogún ọdún ni mo ti fi si ẹrú nílé rẹ mm. ìgbà wo mo fẹ́ pèsè fúnlé mi mo tún wá ń lọ o tún lé mi bí ọba ti ọlọ́run bàbá mi tó gbà ọ lọ́wọ́ mi ọba ṣe kú pa mi ẹnìkan bẹ tọ́sà mi agbára múnisìn kọ́mù ayé rẹ lẹ́rú mo pe Jésù tó bá sàmì agbára yẹn gbiná la akapa yama sadali kaba ìdúdú geruge yama kiba ẹjẹ ìránṣẹ́ yẹlẹ ẹni ó ní ọmọ ṣiṣẹ́ pé kò ní ńlá kójọ akayali makaba ẹni ó ní ọmọ ṣiṣẹ́ pọ máa túká mọ́ ọ lọ́wọ́ ẹni tó jí ọmọ ṣe làálàá ṣùgbọ́n tí ò jẹ́ oní rìsọ́ọ̀tì báyìí lolúwa sọ ọ bó o bá sàmì ọjọ́ méje olúwa mú kú ò lójú ọ gbogbo ọ̀tá kọ́ ní serere èèyàn sojú ẹ̀ àwọn ọ̀tá kan bẹ̀ gbogbo ọdún tí ń bá wà láyé èèyàn ò lè jíde àìsáyà ni wòlíì ùsáyà àìsáyà sì bá ùsáyà rìn fún ọ̀pọ̀ ọdún fifty four years àìsáyà ò sì ríran ọ̀run ṣùgbọ́n lọ́jọ́ tí ùsáyà kú ó ní mo rí olúwa ó jókòó lórí ìtẹ́ ọmọ pé pírọ́blẹ́mù òun náà lòun bá rìn akabaru masadali kaba dẹ́ẹ̀rà ni bàbá abraham dẹ́ẹ̀rà gbé lọ́dọ̀ abraham gbogbo òlérí tá abraham níláyé ọ̀sẹ̀ ẹni ẹni tó ń bá rìnrìn àjò tí ó gbà kíran rí ọsẹ báyìí lolúwa sọ ẹnìkan sàmì ọlọ́run kọ́ yọ owó sọnù lónìí ẹ pé àwọn ènìyàn wọlé ìmọ̀ sàdáàlì kàbà tẹ́lá sí àìsàn ọdún mẹ́rìnlá abrahamu ń tọ́jú bàbá rẹ̀ òkú òlójú kan ó wé sí fourteen years ọjọ́ tí tẹ́lá kú abrahamu sunkún ó ti di tá tálíkà padà ó wá tóró ti ná gbogbo tó lórí bàbá rẹ̀ ó sùn lálẹ́ ọlọ́run sọ fún pé ilẹ̀ o rìn níwájú mi kò pé ó pe ìyàwó rẹ̀ kí la fẹ́ jẹ báyìí àyàfi kí n fi ọ́ sisi aṣẹ́wó ó gbé lọ sí íjíbítì ó ní kó sisi aṣẹ́wó káwọn olèrò ń jẹjẹ sọ fún ọba pé ẹ̀gbọ́n rẹ ni mí á lè máa jẹun bàbá fẹ́ bọ̀ sùn àní ojú ọbọ sùn àní kárí solúsàn sógo tá ń jà yìí ẹni ó ti ní ọrọ̀ púpọ̀ ó padà dẹni tó ń fi ìyàwó rẹ̀ tọrọ torí ayé dínà máa toró di nǹkan mẹ́rù ẹjẹ́ ńlá sẹ̀sẹ̀ nìkan tálẹ́ ni ó di mẹ́rù lọ́dọ̀ ayé rẹ̀ dúró bọ́ ọ bá sàmì ọlọ́run kò fi kú lé jáde arẹwà wàárí ànúgbà ẹ pé àwọn ènìyàn wọlé olúwa lọ bá gidi ó di gidi ó lónìí ọkùnrin alágbára ìwọ tó lágbára tó gbọmọ Ísírẹ́lì lẹ ó ní káyì sọ bẹ́ẹ̀ mọ́ ìmàsálì kàpádà yá màsádà ní kàbá èdókìbá ẹni ẹlòmíì mú dání lógun ẹ. some people's battle is the people they are keeping company with. mọ̀nkele tó gbé dání. mọ̀mọ̀jà lọ jìnnà lálẹ́ yìí torí a fẹ́ tú pẹ́rẹpẹ́rẹ nípa àṣẹ àtagbára ìmàkíbarú màsádà ní kàbá mo rà ṣẹ́jáde ẹni tí wo òfura sí tí ó gbà kiri ó wọnú ayé ẹ fọdà òdúró ọlọ́run kò yọ sọnù lónìí pásítọ̀ gba ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lé ọlọ́wọ́ nọ́ọ̀sìàn primary school tọ́dá fọmọ ẹ̀gbẹ́ ṣùgbọ́n chọ́ọ̀chì tú gbogbo òjò túmọ̀ lórí àwọn tí ń ṣe lóore wo ṣe lóore mọ́ hmm. mọ́tò mẹ́ta lónìí ọ̀tá méjì ẹyọ kan tó kù kèérí owó rẹ̀ pọ̀ sí ọwọ́ àsùnkú sọ Ọlọ́run ọgbà àwẹ̀ ó gorí òkè ọwọ́ àgbàdua débi kan olúwa sọ pé ọmọ ẹ̀gbọ́n rẹ̀ fọyẹ̀ sí àwẹ̀ nínú chọ́ọ̀chì kọ́gbà àwẹ̀ ẹ̀wẹ̀ ti ọjọ́ méje kọ́mọ ìjókòó tì pé yóò òun ò fi àṣírí hàn ọwọ́ ni ọgbà àwẹ̀ dúpẹ́ olúwa san ẹ̀ máa rí àánú gbà ẹ̀ pa àwọn èèyàn wọlé ọwọ́ àyẹ̀ sí àwẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ń gbà àwẹ̀ lọ́wọ́ wọ́n jọ ń gbà àwẹ̀ òun náà dúró tìǹú church nígbà òdòjọ́ karùn-ún ó ní ẹsẹ̀ mi jẹ́jẹ́ ó ní èmi ni mo máa dúró lẹ́nu ọ̀nà tí mo lé àwọn èèyàn dànù ó ní mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bí ilé ayé ṣe rí kí n fìyà jẹ yín náà mo kàn fẹ́ pọ́n yín lójú díẹ̀ ni pásítọ̀ ké ó ní kí lè wá ṣe ó ní mo ti dínà ó ní olóore ò lè wọ̀jọ́ iná ìmàsáàdà gbà mí kí mo ṣe fún ọ ó ní tẹ ẹ bára nǹkan méjì fáwọn ọmọ ti yín ẹ máa ń fẹ́ mi lẹ́ẹ̀kọ̀ kan nígbà mi lọ́kàn ó ní ṣe bímọ ọ̀rọ̀ tiẹ̀ náà ó ní rárá tèmi ètò tiwọn kí mm, tó dínà sínú ó ní mo wá fẹ́ kẹ́ ẹ mà bó ṣe rí ẹ jẹ́ ìran àṣẹ oh ẹni ó dì mẹ́rù ó jẹ́ ogun rẹ bọ́ ọ bá sàmì olúwa jábọ́ fún ọ Gideon ní káì má sọ bẹ́ẹ̀ mọ́ ó pè mí lọ́kùnrin alágbó lágbára èmi ń ṣiṣẹ́ ẹni ẹlẹ́ni ń jẹsẹ́ mi ọwọ́ àpè lọ́kùnrin alágbára ṣé bá a ka ìwé ìtàn rẹ agbọ́ bó o ṣe lànà sókun agbọ́ bó o ṣe mọ́mi jáde lásánlẹ̀ agbọ́ bó o ṣe bá yí jìbìtì jà a ka ìwé ìtàn rẹ agbára rẹ tó lò àwa ń lébọ̀ ẹni ẹlẹ́ni ní jẹ́ ẹjẹ́ ńlá ṣẹṣẹ́ nìkan lónìí agbára tí ọlọ́run fi ti di ọlọ́run ọlọ́run máa fi hàn lórí ọ̀rọ̀ rẹ ìkáàpà yá masali kàfàrù màkàmà agbára tó lòdà tó fi pín òkun níyà agbára tó lòdà tó fi rọ̀jò mọ́nà agbára tó lòdà oh tó fi mi jẹ́ríkò wò bólágbára yẹn wà táwa fi ń ṣerú màmá ọdún ọ̀la ayé yín rí àdúgbò bólágbára yẹn wà láàfin lébọ̀ olúwa pé gidi òní ohun tó ń béèrè ìlágbára pọ̀ wò mo fẹ́ lù ọ́ ni ó ní mi ò tí nígbàgbọ́ àfi tó ọba fi sí àmì hàn ẹnìkan bẹ mí mo pé ìpè ẹni tó rán mi níṣẹ́ ọlọ́run àwọn àpòtẹ́lì ìkórìtà tí ọkàn rẹ ti pò lónìí agbára ọlọ́run kọ́ yà ọ́ lẹ́nu ẹ pé àwọn èèyàn wọlé ó ní mi ò tí gbàgbọ́. Hmm. olúwa ní kí lọ fẹ́ ó lẹ́ni tì tọ́wá lè mú yanu wa olúwa ní kí n ṣe ọ̀gbìn àwọ̀ ọ̀tà ó ní jẹ́ gbìn àwọ̀ ọ̀tà jẹ́ kí ó ju ọ̀rọ̀ lẹ́lẹ̀ kọ́ máa rọ̀ débi àwọ̀ ìgbà yẹn lè gbà pé ọ̀làgbà lóòótọ́ ọlọ́ọ̀ni Gídíónì kò sí pírọ́blẹ́mù gbé àwọ̀ síta ó gbé àwọ̀ síta òjò rọ̀ sílẹ̀ ẹlẹ̀ gbogbo lẹ̀ kó o ṣùgbọ́n omi ọ̀kan sórí àwọ̀ ẹ jẹ́ rán àṣẹ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu eléyìí tí ó jẹ́ ọgbà pé májẹ̀mú olúwa ń bẹ lórí mi ẹnìkan sàmì kó tó pín ọjọ́ méje ó máa ṣẹlẹ̀ láyé rẹ imakava dayali makava eduli makava ruama ojo lọ sílẹ̀ lẹ̀ agbára pọ̀ ṣùgbọ́n kò lórí awọ ọlọ́run tún bi léèrè pé Gídíọ́nì ó ti rí àbóòrí ọlọ́fẹ́fẹ́ ni ọ̀fẹ́ wa kọ́dà kí lọ fẹ́ ó ní tún fún mi lọ́la jẹ́ kí òjò rọ̀ sí orí awọ kọ́mọ̀dé lẹ́lẹ̀ ọlọ́run ní kò sí problem nígbà òdìjọ́ kejì òjò rọ̀ sí orí awọ kò dé lẹ́lẹ̀ ọlọ́run yọjú sí gídíọ́nì kí lọ fẹ́ ó ní mi ò fẹ́ sí àmì kankan mọ́ ìtọ́ ọba ní ṣe báyìí màá ṣe ìbímọ ńlọrẹ o ọlọ́run wa ni ìwọ gan ògo ní ọ wọ́n ń bọ òòṣà kan nílé yín wọ́n ti fi ògo rẹ ta ìtọ́tọ́ tọrẹ síbẹ̀ àkàdáàlì màkàbà dàyàlì màkàbà ògo rẹ̀ ń bẹ lábẹ́ òrìṣà lé yín lọ gé igi òrìṣà tí ń bẹ nílé yín bọ́ ọ bá rí ogun bẹ̀ ẹnìkan sàmì abẹ́ igi abàmì tí wọ́n tọ́jú ògo rẹ̀ sí bọ́ ọ bá sàmì kílẹ̀ ò tó mọ́ iná gé dànù akínvarú masada igi ayé tí wọ́n tọ́jú ayé rẹ̀ sí tó fi ń tiraka ṣùgbọ́n tí ọ̀pọ̀ sí mo pe ìpè ọlọ́run àwọn àpòtẹ́ẹ̀lì talẹ́ni tó ṣe àmì olúwa gé igi yẹn dànù àdáàmà sáyálíkà pàrùmà kàbà adarí egeru gègé ya igi ayé tí wọ́n gé tí wọ́n tọ́jú ayé rẹ̀ sí èdúgẹrúgẹ dàyàmàsà lóru òní olúwa ti iná bọ gidá òru ni Gídíọ́nì wọbẹ̀ lọ láìdé díẹ̀ ẹ bẹ́ẹ̀ ni òru ni ó gé igi lóru ọ̀pẹ̀rẹ̀ lóru àwọn ìgbàlẹ̀ mọ́ àwọn aráàlú wípé Gídíọ́nì ìwọ lọ dán kaba ìwò bàbá rẹ̀ ní ó ti gégi òòṣà ẹjọ́ òòṣà ò bàjá òòṣà máa bàjá ó ní òsì problem ẹ fòun lẹ pẹ̀lú òòṣà ọjọ́ kìíní kò kú ọjọ́ kejì kò kú ọjọ́ kẹta kò kú wọ́n láàlẹ́ gbé gídíọ́nì mọ́ òsàlámà pé jerubáàlì lélẹ́yìí ẹni ọba òsàjà tó borí òsà ogun tí ń borí àwọn aṣáájú nínú ibi tó ti jáde wá bọ́ ọ bá sàmì ìwọ máa borí ogun yẹn lónìí ẹ gbàdúrà wọ̀ mí ní agbára ìmásadálì kàfà má gbàgbé bí mo ṣe ń tó bọ̀ ọ gba ẹ̀mí mímọ́ iná máa tẹ̀lé lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá gba ẹ̀mí mímọ́ tí iná bá tẹ̀lé ẹ gba agbára bí agbára bá dé ẹ gba àṣẹ tó mọ́ ṣàlàyé nípa ẹ̀bùn fún ọ sórí ẹ̀bùn èyàn lè gba ẹ̀bùn látojú àlá èyàn lè gba ẹ̀bùn láti inú àdúrà èyàn lè gba ẹ̀bùn láti ìgbọ́wọ́lé àwọn àgbà tòun a máa gbọ́wọ́lé èèyàn pé mo dá ẹ̀bùn lù ọ lórúkọ Jésù kọ́ ọ máa sọ sọ tẹ́lẹ̀ kọ́ ọ máa gbóhùn olúwa yóò sì máa gbọ́ ìgbọ́wọ́lé àwọn àgbàwá tó ń tan mọ́tàn rẹ̀ jẹ wọ́n á máa dáwọ́lé èèyàn pé lónìí máa gbóhùn olúwa o lè ní ẹ̀bùn bẹ́ẹ̀ onírúurú ni olúwa ti ń bá èèyàn sọ̀rọ̀ bọ́dẹ̀ ṣàlàyé fún ọ mo fi tèmi ṣàpẹẹrẹ bí ọdún mélòó pọ̀ mo ní nígbà tí mo rí ẹnìkan a máa ríran dáadáa mo ní olúwa ó wu èmi náà kí n máa ríran olúwa ní kí n lọ ta lọ́rẹ̀ ọ̀rẹ́ tí ò dáa wọ́n wá lọ ta lọ́rẹ̀ mo fún ó ní kírètì mo fi fóònù lọ rẹ̀ mo ní mo fẹ́ máa rí kedere ó ní ọlọ́run tó pè mí tó bá jẹ́nu májẹ̀mú rẹ ni mo wà yọ̀ǹdẹ́ ẹ̀bùn fún ìgbà tí ètò bí oṣù kan èmi náà ti ní èkìyálì màkàbà mo ti gba ẹ̀bùn ríran yẹn mo ń náà mo lè mo tí olúwa fún mi lórí ọ̀fẹ́ láti rí tí ìbá gbàdúrà ọ̀gbẹ́ tí ìbá ti ní bọ́ sọ̀rọ̀ mi ò ní bọ́ sọ̀rọ̀ ó fún mi lórí ọ̀fẹ́ láti ní arúgbó kan a máa kọ nǹkan sí ara go for me. a ni ma ka tí mo bá ń ka tí ilẹ̀ bá ń mọ́ gbogbo tí mo kà yẹ ni ó wà lórí mi ẹ̀tọ́ fẹ́ ṣe ó ti fi yé mi ó fún mi ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ ohùn máa gbọ́ báyìí ni mo fẹ́ ṣe máa sì sọ pé ohun tó fẹ́ ṣe rè ó fún mi ní orí ọ̀fẹ́ láti ní ẹ̀bùn àlá báyìí ni mo fẹ́ ṣe á fún mi orí ọ̀fẹ́ ni ṣùgbọ́n nígbà tó ṣe gbogbo yẹn ó wá ṣàlàyé pé gbogbo ẹ̀bùn tí ń bẹ láyé bí ọ̀b bá ságbára òkú ni alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì aládùúà ó jẹ lẹ́bùn lọ́wọ́ gbogbo ẹ̀bùn yóò tó o ní bọ́ọ̀ bá ti gbàdúà òfo ní o gbọ́ mi dáadáa kò sírù rẹ téèyàn lè gbọ́ bí ọba ti gbàdúà tọ̀ kóró fóònù rán o torí tẹlifíṣàn ni wọn a máa chẹ́ǹjì channel wọn á chẹ́ǹjì ẹ̀ síbòmí bí wọn bá ti chẹ́ǹjì channel síbòmí eléyìí chapter tá n bá lọ tẹ́lẹ̀ ó ti expire nìyẹn tó ìránṣẹ́ ṣe rí nìyẹn bọ́ bá gbọ́ ìran tó dáa bọ́ bá lè gbàdúrà ìran yẹn máa wá sí ìmúṣẹ ṣùgbọ́n bọ́ bá gbàdúrà kó o tó gbọ́ ìran ní òkùnkùn ló ti kọ́kọ́ rí n tó dà wọ́n àti ìbí eh. Jésù tí ọ̀tá ti mọ̀ pé wọ́n bí wọ́n ti ń ríran rẹ̀ pé wọ́n bí ọmọ kan níbẹ̀ wọ́n àti ìbí wọ́n ti wọ́n ìwọ tí ìmọ̀ n tó dà tí ọ̀tá ti mọ̀ ó rí ìjọ tó bá jẹ́ pé ìran ni wọ́n gbé iṣẹ́ ìrànṣẹ́ lórí ìjọ yẹn kì í tẹ̀ kì í sábà dìde ayé ń lọ gbọ́ ìran bẹ̀ ni wọ́n padà lọlé àdúrà ni wọ́n fi bíúdi kìrìsìtẹ́nì tí ẹ̀mí àdúrà bá ti kú lára rẹ ìgbàgbọ́ ti kú nínú rẹ o so bí ìgbàgbọ́ bá ti kú nínú rẹ o kàn signboard lásán lọ jẹ́ you are not qualified to be called a oh, Christian again ìyẹn lọ bẹ́ẹ̀ Jésù tá n sè ọgbàdúà oògùn tó jáde lára ẹ̀ ọ dàbí ìrù ẹ̀jẹ̀ mm. má jẹ́ èèyàn tán ò jẹ́ wéré lọ lọ́rùn àgbélébù o lójú àwọn tí ń ṣègbè àwọn tá a gbàlà agbára ọlọ́run ni bá ọba ń gbàdúrà ọ̀rẹ́ ni tí ó bù ọ kódà ká máa gbà báyìí ẹlòmíì ò bẹ́ẹ̀ bu ránṣẹ́ oh, wèrè lọ́rùn àgbélébù lójú àwọn tí ń ṣègbè àwọn tá a gbàlà agbára ọlọ́run ni anybody can stand against you tó ọba ń gbàdúrà ìwọ ni ọmọ ìtò ń béèrè lọ́wọ́ ọlọ́run tó o lè gbàdúrà báyìí mo fi agbára olúwa wọ̀ bẹ́ẹ̀ lágbára tó bínú àbáwọn tí ń bẹ ní online ti bínú ni ìmá sàdàkì kó o lè bá àmọ́ ẹ̀bùn ni sórí bá ọba ní ẹ̀bùn láìdé tó ọba ń bá obìnrin sùn lójoojúmọ́ ẹ sà ìyẹn ò ní kọ́ ọmọ màá lu ẹ̀bùn rẹ ó rí obìnrin ó rí ìrántí ọlọ́run wọn máa bára wọn sùn lẹ́sẹ̀ lẹ́yìn ìkùlé jọ́ọ̀jì á ní wọ́n ti ń pàtẹ́wọ́ ọ̀sọ́jí lọ́wọ́ jẹ́ sáré lọ ni ẹ̀bùn lè gbé èèyàn dọ́rùn tó ẹ̀bùn ni kò sí solúsàn nínú ẹ̀bùn àríran ni wọ́n ń pè wọ́n kìí ṣe wòlíì ohun tí wọ́n ń pè ní wòlíì lálásẹ̀ ẹni tó sọ pé kọ́ lọ rí báyìí fún ọ tó sì rí bẹ́ẹ̀ ohun tí ń jẹ́ wòlíì nìyẹn tó bá wà dá pé ó ríran ọ̀dẹ̀ ríran ìran kọ́ àìmọye ìran tó gbọ́ o tó ń ríran àjẹ́ ń ríran èmèrè ń ríran ògbóni kò sí ẹni tí èè ṣùgbọ́n aláṣẹ ni wọ́n ń pè ní wòlíì ìmàkàvàdàyálì lí ma kábàrú àmà tó mi wòlíì bá ń bẹ láàrin ìlú gbogbo bá dé yóò ní ẹ lọ báyìí a ní yóò sì rí báyìí yóò rí bẹ́ẹ̀ tó wòlíì kan ní máa ń lọ patí káàkiri ó rí bẹ́ẹ̀ lómi ọ̀tọ̀ pé I'm a prophet prophet arígbáńlá buwó arígbáńlá buwó ẹ rí ní patí bẹ́ẹ̀dẹ̀ kan ní jọgọ́ center lónìí ẹ rí ní patí kíní kan kan ní kíní kan lọ́la ẹ rí ní patí kíní kan níbi kan lọ́tọ̀la hmm. patí lòun lọ ti ń so òkè wòlíì kọ́hún wòlíì inú gbóni wòlíì ń gbé òun ò ní iṣẹ́ tó fẹ́ ṣe nígboro pásítọ̀ ló ní iṣẹ́ ìgboro evangelist ló ní iṣẹ́ ìsọjí fọ́ọ̀kù òun kò sí ń tọ́ka òun láti wá gbòòrò òun lọ gbàdúrà ní ugbó yóò tó wá gbòòrò yóò tó padà ní ṣùgbọ́n gbà da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra o àtẹni ọ̀làlà àtẹni tí ọ̀làlà rí àkàyálì màkàbà dàyálì màkàbà ẹni tí ọ̀làlà rí òun náà kàn sọ pé mo rí mo rí mo rí mo rí o ó ti ríran nù wọ́n bá dẹ̀ ti ríran náà ó ti di wòlíì nù bẹ́ẹ̀ yẹn bá ti lè rẹ́rù kásọ́ọ̀kì tó gbé kọ́rùn kíran ọmọ bọ́ọ̀lẹ̀ lóku bàbá tó fẹ́ parí ẹ̀ kó fi kọ́là sí i ọmọ sọ gbọ́lọ́run òpè mo ti dé mo dé mo dé ntẹ̀wé adé ibi tẹ́ ń pè ní wòmí tẹ́ ń pè ní gbàgbọ́ kú òní bó ti mú àyàlí màkàbàrú kàdà tó wòlíì kan ní lọ pati pati ọjẹ́ lónìí ọjẹ́ lọ́la ọjẹ́ lọ́tọ̀la ọjẹ́ njọ́ mẹ́rin nígbò ní gbóhùn olúwa ìkàyálí màkàbàdàyà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 lẹgbẹ wà mí lẹgbẹ èké pàyà mà sáàdà máa múra o ìgbà méje la fi béèrè agbára tí a sẹ ìmádùá kàpá yà mà lìyà dàbà gbọ́ mi dáadáa bí agbára bá di ọ̀nà máa la àwọn kì í dínà mọ̀ nǹkan kéékèèké ni ṣùgbọ́n bí agbára ńlá bá wà nù ẹ̀ àwọn tí ń dínà mọ́ máa padà torí wọ́n rí nǹkan tó ju nǹkan lọ ẹ tún àdúrà gbà alágbára ni sàlàyé mo ti ọ ẹ̀mí mímọ́ máa bàlẹ́ yọ lẹ́yìn ẹ̀mẹ́mẹ́mọ́ iná máa tẹ̀lé lẹ́yìn iná agbára máa dé bágbára bá ti dé àṣẹ dé báṣẹ bá ti tẹ̀lé ohun gbogbo ti rẹ́dì àyà màkàpárù màsáàdà ẹ pé Jésù sẹ́ mo fi agbára alágbára o gbogbo nǹkan tí ń bẹ láyé lọ́dọ̀ gbà agbára ló ṣòro gbà bọ́ọ̀ bá lágbára bọ́ọ̀ bá lówó ò lè pẹ́nu owó àmọ́ kàfáàlù màsáàdà wo mi o bẹ́ẹ̀yàn bá di president lónìí kò wá owó mọ́ agbára ló kù ti ń wá tọrọ fẹ́ mẹ̀tẹ́ bí ó wà kò fẹ́ kán pò lójijì ẹgbẹgbẹ̀rún gómìnà wọ́n wá agbára lọ sí India wọ́n rò pé agbára òkùnkùn ló lè má wọn sustain torí wọ́n fẹ́ da lágbára wọ́n mọ̀ pé láìsí agbára ọlọ́run òkú ni ènìyàn ẹ tún àdúrà gbà alágbára sọmídàlágbára ọlọ́run sọmídàlágbára ọlọ́run sọ mí dalágbára ọlọ́run sọ mí dalágbára mo fi agbára bàbá mi o wọ̀ mí lágbára bàbá mi o wọ̀ mí lágbára bàbá mi o wọ̀ mí lágbára bàbá wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára alágbára wọ̀ mí lágbára alágbára wọ̀ mí lágbára alágbára wọ̀ mí lágbára alágbára wọ̀ mí lágbára alágbára wọ̀ mí lágbára alágbára wọ̀ mí lágbára bàbá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 wọ́n ní kí n wá bá gbàdúrà fún olóṣèlú ni wọ́n mọ wá ní mọ̀sẹ̀ parí ìtọ́jú ọjọ́ mi tó mẹ́ta ni wọ́n ní kí n máa wà sẹ́kù nígbà mo débi tá n gbé mi lọ mo sùn mo sùn mo sùn èmi ò mú ayé ni mo sásùn tèmi mo bọ́ bí mo ti fẹ́ sùn mo sùn wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà wọ́n ti gbàdúrà gbàdúrà wọ́n bá wá bá mi nínú mọ́tò aago méjì ti lù aago mẹ́ta la parí ẹ̀ ń sùn látàgọ́ mọ́kànlá ẹ̀ mọ̀ bọ̀ wá bí mo ṣe ń wọlé mo bá wọn obìnrin náà ń gbà gbàdúrà fún níbi ẹ ti ń gbàdúrà fún mo ní ẹ má bínú o ẹ má bínú o mo rí na bí mo ṣe wọlé mo rí pé ẹ wá agbára lọ bì kan bọ́ ọ bá wá agbára ayé bọ́ ọ bá rí agbára ọlọ́run ẹ̀mí rí olégùn ẹ wá agbára lọ bì kan nígbà tí ẹ nílò nǹkan kan ẹ lọ bá kinní kan ẹni ó fún yín lágbára ó lóun ó fún yín ní tẹ ẹ nílò ó ní ṣùgbọ́n gbogbo tó náà bá fẹ́ ó lẹ́sìn fóun kinní yẹn gbà ẹ gbà ẹ dẹ̀ sàgírímẹ́ǹtì ó dẹ̀ fún yín ní tẹ́ ẹ nílò ẹ wá ti kú níbi tẹ́ ẹ lọ nígbà tẹ́ ẹ padà délé ó ń béèrè nǹkan kan yín ọ̀kan ti ń béèrè òun ti ń béèrè yìí ẹ̀mí yín ò gbé o nígbà tẹ́mi yín ò gbé ẹlẹ́ẹ̀ni ẹnìkan ó lè gbà yín ẹni tẹ́ ẹ ní tẹ́ ẹ ní ọgbà yín ó ní ń jíṣẹ́ fún yín ó ń ọmọ yín ìmàsálí kàpáàdà yàmàsálà kí ni mo ní kọ́ wọ̀ wá ìmàkí gbàrú àdá ah. bí mo ṣe ṣe sọ̀rọ̀ tán ó ní ẹ máa wọlé bọ̀ ó dàbí pé yìí gẹ́ẹ̀tì ti ń ṣẹlẹ̀ àdúrà ọlọ́run mẹ́jẹ wọ́n jábọ́ ni wọ́n wí látàárọ̀ ọ̀tọ̀ ni ti ń gbà látàárọ̀ ọ̀tọ̀ ni ti ń ṣẹlẹ̀ ọba gbé mi wọlé ọba bẹ̀rẹ̀ ó tú gbogbo àṣírí dẹ́sẹ̀ dẹ́ndíà ti ń gbàgbára yẹn wá ó ní agbára yìí ẹ̀jẹ̀ ní mo wọ́n á gbé sínú ilé ẹ̀mí yẹn mí bí èèyàn wọ́n gbé inú wọ́drópù wọ́n á sì ní làwọn obìnrin tí ń máa rìnrìn kùnrin nítorí owó ọlọ́run sọ pé bí ẹ̀mí ìbá máa já jáde ẹ máa gbé ni ẹ gbé jáde ń bí ẹ gbọ́dọ̀ sún nínú náà ẹ sọ sómi ni ó ní bọ́kọ̀ mi bá ti dé ó ní ẹ wá gbé bá a ti jáde nìyẹn bá a ti jáde gbogbo àwọn pásítọ̀ tí wọ́n wá gbé mi wọ́n máa ń jẹsẹ̀ mọ́lẹ̀ méjèèjì mo lè wò lọ́kàn èmi ebé ti sọ tèmi mo bá tèmi lọ nígbà tó tó bí oṣù kan ọkọ ẹni yẹn pè mí ó ní bó ni mo wà mo ní mo wà lẹ́kọ̀ọ́ ó ní kiri o nígbà mo rí ó ní kéré tẹ́ gbowó tẹ́ wà gbé kí ni mo ní owó kiri ó lóun fún tó mú yín wá ní ní owó kókó yìí pé kẹ́ ẹ wá gbé pé ẹ wá gbé láti gbà torí eh. wọn ò gbé kinní yẹn ọmọbìnrin yẹn padà kú ẹ̀mí ọmọbìnrin yẹn ni kinní yẹn ń béèrè ṣùgbọ́n wọ́n ti ní wá gbé ṣùgbọ́n torí pásítọ̀ tó bọ́ mi lọ́ọ́ ti gbowó ti náwó kò lè jíṣẹ́ fún mi mọ́ bí ẹ wá gbé kinní kú ẹnìkan bẹ níbí agbára ló nílò agbára olódùmarè bí agbára olódùmarè bá dé ó tọ́ fẹ́ máa wọ̀ wá ẹ̀kẹ́ alágbára ẹ wọ̀ mí ní agbára ìmọ̀sá dàlíkàbà ìmọ̀kùàbà ìyà ìlágbára ń jẹ mí alágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára èké bàyá màsáàdà kaba ẹ̀jẹ̀ nìkan sàmì mo pe Jésù agbára ó bọ́lu ayé rẹ̀ sórí bọ́ ọba ti lágbára láyé ohun tí ọ̀yọ́ wá ní ọmọ ọmọ wa ìmàkà bàrú màsà ọmọ tẹnu ẹkẹrin là ń lọ yìí ebi agbára ń pa mí mo fẹ́ da lágbára ọ̀gá àwọn tí ń bọ̀ fa wàhálà lóru ọ̀ lágbára láti bá àwọn ẹja ní o bọ́ ọba ti lù kádàkú ah, nù wọn wọn à ní yọ ayé rẹ lẹ́nu mọ́ àwọn tó ń lálàárí tí wọ́n ń dà ọ́ láàmú ò ní agbára ní sàn wọ́n mi torí bí àti ọ̀làgbára owó ní wá kí kódà wọn tó gbé ọ̀pá agbára fún kò gbá bí ọ̀pá agbára bá ń bẹ lọ́wọ́ ọmọ ọ̀dọ́ aláìlágbára kò lè ṣiṣẹ́ ebi agbára ń pa mí ọlọ́run wọ̀ mí lágbára àwọn tó sá fún lé wọ́n mọ ibi tó wà àkàyálì màkàbà dàlí màkàbà àwọn tó ń dọ́ọ̀jì tó ní wọn ò rí nàrí ọ wọn ò rí nàrí ibi ọ wà àní ọ̀dà lágbára ọlọ́run wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí ní agbára wọ̀ mí lágbára ìkáàbà yá màsàdà ẹ̀ka àrùn là ń lọ yìí agbára àti àṣẹ kí ni mo gbé o nílò rẹ̀ bọ́ọ̀ bá ní àṣẹ o lè borí alátakò ìmọ̀sálì kàpá mo fún yín ní àṣẹ ó ní àtúnyíká ẹ sọ̀rọ̀ náà kò ní dúró ẹ gbìmọ̀ náà kò ní jọ toró ní àṣẹ lára ni èkìyálì màsálì kàpáàdà yá màsáàdà agbára àti kíni ọlọ́dọ́jì ta lọ́dọ́jì lé mm. àwọn tó mọ bí ọ wà ah. wọ́n mọ ń tọ́ jẹ ayé ilé ilé ìta wà yìí akínbọ̀rù masada mo gbé ọmọ kan gorí òkè mo ní mọ̀ gbé kọ́ọ̀lù kankan o èmi wà lórí òkè fọjọ́ méje àjọ wà mbẹ̀ mo ní ẹni tí ń jà ológun tí ò jí oníbùjókòó ẹni ó súnmọ́ bí sọ̀rọ̀ ni ó lóun ti mà ó ní wọ́n ti jí sáfò láìmọye ìgbà mo ní òsì tọ́kì mi àwọn àgbàdua àpọ̀jọ́ méje àti ọjọ́ tá a ti dórí òkè ní mọ̀mọ́ rẹ̀ ti ń gbé mo a sì gbàdúrà ọjọ́ méje nígbà òjọ́jọ́ keje ní wọ́n bá pè é ìyá rẹ̀ bá lọ wá nọ́mbà mi pé òkú àdúrà o òkú ah, àdúrà ọjọ́ méje èmi ni wọ́n dọ́ọ̀jì tó gbé kọ́ oh, orí òkè báyìí lẹ wà oh. ẹnìkan gbàdúrà ìmọ̀sà lẹ́yìn nká orí òkè kò yí obìnrin yìí gómẹ̀ ọkùnrin yẹn dágbére fún ìyàwó ẹ̀ ó lò lu àbújá ọba gborí òkè lọ ó sì lọ́jọ́ méjì bẹ́ẹ̀ ni ìyàwó ń pè mo lẹ bá sẹ́dé ọ̀là ìyẹnjú ẹ̀ lọ́wọ́ mo lẹ bá sẹ́dé ó ní kọ́ńtrátì yẹn lọ lọ́wọ́ mo lẹ bá sẹ́dé ó sì lọ́jọ́ méje lórí òkè gbàtí àárọ̀ ọjọ́ keje tí ó bọ̀ ọ́lẹ̀ ní ọba rí báyìí bù àkàvárù màsá dàbí kàpà ẹ wá báìbù tì lórí òkè ta ló jí báìbù gbé wọn rò lè tó gbé báìbù ní kò yí o lọ́ba padà lọ́lé nígbà òdélé ìyàwó ẹ̀ bá kì ẹ pẹ̀lẹ́ báwo Johnny sàbùjá ó ní nfa àti ọlọ́fà ìgbà wọn ò lọ́rọ́ sẹ́yẹn ah, ó ní wọ́n yanjú wọn làwọn ò pè mí ó ní ẹkú rìn agbára àti àṣẹ. bọ́ọ̀lù mi. kí ni mo ní ó bọ́ọ̀lù mi. agbára àti àṣẹ. agbára àti àṣẹ. ọ̀yá bọ́ọ̀lù ayé mi. agbára àti àṣẹ. bọ́ọ̀lù ayé mi. agbára àti àṣẹ. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi èké pàjá èké ló lágbà tán o èké fàlà ń lọ yá agbára àti àṣẹ náà ìmàsáálì kàpáàdà yá màsáàdà torí bó bó ṣe máa bèrè rè agbára tọ́tayọ àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi kí ni mo pè é báyà bá bí ọmọ ìyá méje ẹni bá ní agbára tọ́tayọ ní ọ̀tayọ ẹni bá ní àṣẹ tọ́tayọ òní ọ̀sọ̀rọ̀ níbi tọ́tayọ ó rí gbẹ́wọ́n kó ejò kalẹ̀ ètò lágbára tọ́tayọ kó gbogbo wọn agbára tọ́tayọ àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi ìgbà kẹfà wa rèé o ohun tí mo ní o béèrè yé mi o ah, má sì mí gbọ́ o ohun tí mo ní kó o béèrè yé mi bá ọba ní agbára o ò lè fùfí destiny ogun nínú ayé tá a wà yìí àwọn tó sì lérò ní dìde ogun agbára tó tayọ àṣẹ tó tayọ bọ́ọ̀lù ayé mi agbára tó tayọ àṣẹ tó tayọ bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi agbára àṣẹ bọ́ọ̀lù mi agbára àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi agbára àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi agbára àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi agbára àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi agbára àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi agbára àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi agbára àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi agbára àṣẹ tọ́tayọ bọ́ọ̀lù mi akábàrú màsáàdì agbára tó borí alátakò bá a ṣe béèrè lẹ́ẹ̀keje ni agbára tó ṣe kéde tó borí àtakò ọya bọ́ọ̀lù mẹ́ ẹni tó mú ìrere wọ ìlú rẹ̀ ṣáájú rẹ̀ ṣáájú bẹ ní agbègbè Ògbómọ̀ṣọ́ ẹni ó mú ìrere wọ bẹ Mósè ni wọ́n ń pe orúkọ ẹ̀ ó ṣe ìsọjí ọjọ́ mẹ́sàn-án wọ́n lẹ pósítà nígbà yẹn wọ́n múra nígbà yẹn wọ́n kan stéèjì ó bẹ̀rẹ̀ sọjí nígbà wọ́n ní sọjí ò ní dúró bí wọ́n tún ń ṣe sọjí lọ́wọ́ ni wọ́n laago wọ́n da gbogbo bẹ̀rù wọ́n kọrin wọ́n da bẹ̀rù wọ́n ní bo ò ní ṣe sọjí mi wọ́n ní ò lè pọ́sibú pé kìrìsìtẹ́nì ò ní wọ bíbà pé àwọn ò ní gbà kí ìrírí ó wọ̀lú ìwà ọwọ́ akọjú òkè ó ní olúwa orí tí wọ́n ṣe ìwọ lọ rán mi wá bí o ọba padà lé nígbà padà lé nígbà tó di ọjọ́ kẹta àrùn wọ ìlú rẹ̀ ṣáájú. there was virus over there. àrùn wọbẹ̀ lónìí àrùn ṣẹlẹ̀ lọ́la àrùn ṣẹlẹ̀ àrùn yẹn wá mú gbogbo òlu wọ́n wá ní àwọn kan wá lọ bá àrùn mú ọ yóò wá rọmi fún wọn wọ́n bá ti rọmi fún wọn ẹni bá ti bomi ní ọgbà gbà ní wọ́n bá fọ pé ẹja lọ bá Mósè wọ́n bá lọ bá jọ torí Ọlọ́run wọ́n á bẹ̀rẹ̀ sọjí padà Ọlọ́run ò ṣe sọjí mọ́ wọ́n ní bọ́ọ̀ ah, ah. bá sọjí gbogbo òlu máa kú tán nítorí pé ó lágbára tó ni àwọn lọ́lọ́ kan stéèjì padà wọ́n bá bẹ̀rẹ̀ padà wọ́n bá fi ìgòrò omi lọ wọ́n bá gbómi kárí nù sọ́jí Mósè dákun ó ní Jésù lẹ́ẹ̀mọ̀ bẹ̀ ẹ mọ̀ bẹ̀ Mósè dákun torí kankan bẹ lára rẹ̀ tó tayọ olójú borí alátakò ẹgbẹ́ ẹgbẹ̀rún ló lógo ṣùgbọ́n àtakò borí ẹgbẹ́ ẹgbẹ̀rún lolúwa rẹ pé mo rán ọ lọ síbi báyìí ṣùgbọ́n tí àtakò lè kú bẹ̀ ẹnì kò ké mo fẹ́ borí àtakò agbára tó borí wọn ọyọ bọ́ọ̀lù ayé mi ayé mi agbára tó borí àtakò mo fẹ́ borí àtakò mo fẹ́ borí àtakò agbára tó borí wọn ọyẹ bọ́ọ̀lù ayé mi ìmọ̀sáádá kàpá mo fẹ́ ṣe kéde mo fẹ́ borí àtakò agbára tó borí wọn ọyẹ bọ́ọ̀lù mi ọyẹ bọ́ọ̀lù mi ọyẹ bọ́ọ̀lù mi ọyẹ bọ́ọ̀lù mi ọyẹ bọ́ọ̀lù mi ọyẹ bọ́ọ̀lù mi ọyẹ bọ́ọ̀lù mi ọyẹ bọ́ọ̀lù mi ọyẹ bọ́ọ̀lù mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi láìdé níbo ló lè dé tí ò sí àtakò àfẹni tí ọba ní dìde agbára ló béèrè tó fi borí wọn bọ́ọ̀ bára lẹ lébọ́ máa yáàrí oníbàárà àtakò ó dìde bọ́ ọ bá rí iṣẹ́ gidi báwọn ẹgbẹ́ rí ọba ní àtakò ó dìde kódà àtakò ni wọ́n ń pè lẹ́bùn ẹni ó lẹ́bùn yóò látakò wọ́n á ní ọkùnrin má lẹ́bùn wọ́n á lọ́mọ fẹ́ máa gbìyànjú wọ́n á ní ẹja àtakò ká lè dá dúró kí ni wọ́n fi mú Jésù àtakò ní wọ́n dìde àtakò sí Jésù Olúwa wa nígbà wọ́n dìde àtakò wọ́n ní no kò lè wàásù o ó ti ló máa jí dìde nábòtì kí ni wọ́n fi mú àtakò ní ẹnìkan sàmì mo pe Jésù agbára tó borí àtakò bọ́ ọ bá sàmì wọ́n bọ́lu ayé rẹ̀ àkẹ́bàrú màsáàdà ní kaba agbára tó borí àtakò báyìí lolúwa sọ ẹnìkan sàmì ó bọ́lu ayé rẹ̀ ẹgbẹẹgbẹ̀rún obìnrin wọlé ọkọ wọn lè jáde nítorí àtakò dìde ìmàsáálì kàpá ẹrù àjùmọ̀gbẹ́dẹ̀rù àdágbé torí àtakò dìde ìmàkú àvàrú màsádà ọmọ tí wọ́n ń dùn mí ọ̀pọ̀ obìnrin tí ń dẹ́rù gbé yìí báwọn ọmọ tí ń dẹ́rù wọn gbé yìí bá fẹ́ ṣègbéyàwó wọ́n máa wá bàbá àwọn kan bàbá tí ò mọ bí wọ́n ṣe fọ́fà máa wá jókòó ìtòòfin mọ̀ pé àtakò kò lódìde lọ ẹ jẹ́ ránṣẹ́ sẹ́nìkan ìdúgẹrúgẹdà ayamasadali kaba agbára tó fi borí ogun alátakò bá ọ bá sàmì lóru òní ó bọ́lu ayé rẹ makuvaruma sada ẹ pín àwọn ènìyàn wọlé láìdé ẹ yí àdúrà padà ta ni dẹranko tí ń yọ ayé mi lẹ́nu àkàyálì makavaruma sada ìwé Dáníẹ́lì orí keje ní ẹsẹ̀ kẹta ó ní mo rí ẹranko ó ní ìwo mẹ́rin lórí ẹnìkan sàmì talẹ́ lọ́tọ́ dẹranko ẹni ó dẹyẹ ẹni ó dalẹ́ ta ẹni tó di ìgbín tó ń sà lójú oorun ẹni sọ́ra rẹ̀ di ata tó ń dáyé rẹ̀ rú báyìí lolúwa sọ bó o bá sàmì iná olúwa ọ bọ̀lù lára ẹranko eh. mo rí ẹranko eh, mo rí ẹranko Dáníẹ́lì orí keje ẹsẹ̀ kẹta ó ní ìwo mẹ́rin mo rí ẹranko kan ó ti inú òkun jáde ah. wọ́n yàtọ̀ síra wọn ẹranko kìíní ó dàbí kìíní ó ní ìyá apá èdè mo wò títí àbẹ́. ká sì gbé e sókè oh. a sì fi àríyé ènìyàn fún un. Eh ẹranko kejì. mo sì rí ẹranko kejì eh. ẹranko mìíràn eh. èkejì eh ó dàbí ẹranko bí àrè ah, ó sì gbé ara rẹ̀ sókè ní apá kan. jẹ́ ìran àṣẹ jáde ìtọ́ nǹkan ìlágbára lálẹ́ yìí. ó ní egun ní ìhàmọ́. mo rán àṣẹ jáde ẹranko oníwo mẹ́rin ní yọ ayé rẹ lẹ́nu ìwo mẹ́rin ó lẹ́ranko tí ò síbi tójú rè òde lágbàáyé orígun mẹ́rin la yé ní oṣù kẹrin la wà yìí ó ní mo rí ẹranko ẹranko mẹ́rin tí yọ ayé rẹ lẹ́nu àyàmà sada oh iná olúwa bọ́ọ̀lù lálẹ́ mórí kan bí ẹ̀kọ́ ó ní ìyapẹ́ ẹyẹ mẹ́rin bẹ́ẹ̀ ni sà ó làwọn ẹyẹ abàmì tí ń fò ó ní ìyapẹ́ ẹyẹ mẹ́rin ó ní orí mẹ́rin. ẹ̀rẹ̀kọ́ náà ní orí mẹ́rin pẹ̀lú <laughs> Daniel a sì fi agbára ìjọba fún lẹ́yìn èyí mo ní ìrànwọ́ Daniel orí kejì ẹsẹ̀ kẹfà nù a fi agbára ìjọba fún lẹ́yìn èyí mo rí ìrànlọ́rù akínpàyà mo rí ìrànlọ́rù tó burú jù. ẹranko kan burú jù. ó lẹ́rù. ó lẹ́rù. ó lágbára gidi. ẹnìkan sàmì. ẹranko tí ń halẹ̀ mọ́ ọ. ọkọ ọ̀run agbára ẹranko ni. àkàvaruma sàdáàlì kàpá. àṣẹjáde sí ọ. ẹranko tí ń halẹ̀ mọ́ ọ. báyìí lolúwa sọ. iná olúwa bọ̀lú o. àkàvaruma sàdáàlì kàpá. Oh, ó ní eyín erin ńlá. ó ní eyín èrè ńlá ó sì ń fọ́ tú. ìwo mẹ́rin sẹ́mu sẹ́mu ló ń kà oúnjẹ ó tún tẹ̀ mọ́lẹ̀ ó fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀ yókù mọ́lẹ̀ àṣẹjáde sí ọ gbogbo ẹranko tí ń jẹ ògo rẹ ẹranko jògójògó tí ń jẹ ògo rẹ mo pe jésù ta ló sàmì iná bọ́ọ̀lù náà èkèyá ní màkà bàrú bàṣà mo rà àṣẹjáde abàmì ẹranko tí ń jẹ́ rẹ akaya masadali kaba bọ́ọ̀ bá oluwa sani sàní àsápá ẹni ọdẹ yẹ tó ń ké ládùúgbò rẹ ẹni ọdẹ yẹ tí ń yọsẹ rẹ lẹ́nu ẹni odolóńgbò tó ń sa ògo jẹ ẹni dẹranko tó ń jẹ ògo àkẹ́pàyàmà sàdàlíà báyìí lolúwa sọ bọ́ọ̀ bá sàmì iná olúwa ọgọlù láàárọ̀ láìdé asọ́tọ̀ kàpọ̀ yìí ò lè rántí nbẹ̀lẹ̀ yìí màmá ọmọbìnrin ti ń ta ọjà níwájú ṣọ́ọ̀ṣì ti ń tajà lókè ó lálàá ni ó rí olóńgbò olóńgbò ń bọ̀ lóru olóńgbò ń bọ̀ lóru ìgbà tó olóńgbò máa déwájú ṣọ́ọ̀bù ẹ̀ olóńgbò bá wọnú ṣọ́ọ̀bù olóńgbò bá para dàdí èèyàn lọ́ba kú ọjà ó di ọjà tó kú mm bíi páálí mẹ́ta lọ́ba gbèrú ọba rí nígbà tí ó rí ó rí ojú obìnrin yẹn ara àwọn àgbà ni lágbègbè lọ́ba rí ó ní mo lè ń kẹ́rù mi lọ ó ní èrè ni mo wá kó ó ní ọmọ ṣiṣẹ́ ó ní ṣùgbọ́n èmi ni mo lè rí ó ní máa lébọ̀ kémi ọmọ jèrè nọ́mbà jọ jà lójú oru lónìí ẹ̀ lè kẹ́rù mi lọ ẹ̀ lè kẹ́rù mi lọ ẹ̀ lè kẹ́rù mi lọ bó ṣe lálàyé ẹ̀ lè kẹ́rù mi lọ lókè tó fi lajú olóòrùn olóńgbò lọ́wọ́lé èèyàn lọ́ bá pàdé akíbarú masada ẹni tí ń dolóńgbò tó ń kú ọ lájò rere àṣẹjáde sí ọ báyìí lolúwa sọ ọlọ́run kò fi kú mu mọ́lẹ̀ nígbà tó di àárọ̀ láago méje lọ́ba sí sọ́ọ̀bù lọ́ba ní kò mọ́ gbàdúrà bí ó ṣe gbàdúrà tí ó gbé orí sókè màmá tó dolóńgbò lóru olófojú kan láàárọ̀ màmá yẹn bá wá kí ẹ kú ọ ọrọ̀ ajé ẹ kú ojúmọ́ lọ́ba ọba wa bá mi dáàdì mo ní kí n sọ fún yín ni kí n tó yasọ mọ́ wọn lọ́rùn mo fẹ́ lọ jà báyìí <laughs> mo lógun ayé ó pé ti ìbọn lógun ayé ni àbó rò pé dàdá tàbí ọ̀pọ̀ lógun ayé ogun tí ń bá ní ìjà tá a lè fojú rí ìjàkadì tí ń bá ní ìjà tá a lè yìnbọn sí àwọn tí ń ṣeni tí ń pani náà lájọ jẹ tájọ mu àṣẹjáde gbogbo ẹni pa rather than ẹranko God yọ ìrìn àjò rẹ lẹ́nu báyìí lolúwa sọ mo rán àṣẹjáde eke báyà masada bọ́ ọ bá sàmì iná bọ́ọ̀lù lónìí o láìdé yí padà báyìí torí ń gbà tó ní ẹsẹ̀ kọkànlá orí keje yẹn ó là pa ẹranko náà ìmà kàvarua sórí bí àbá má kà kankan torí ohun tó fi ń kàkínlálẹ̀ ilé díẹ̀ kọ̀ bá tèmi mu ejò àb bà mí tó ń jẹ ògo mi ilé mi mímọ́ ẹ mú olóru òní ìmàsálí àgàpàdà yà màsá ìdúkìlú àmà ìwé ju àbà mi tó ń jẹ ògo mi inú olúwa ọ̀yà mọ́ inú olúwa ọ̀yà mọ́ inú olúwa ọ̀yà mọ́ inú olúwa ọ̀yà mọ́ iná ọ̀yà mọ́ iná ọ̀yà mọ́ iná ọ̀yà mọ́.

tọ́ ọ lọ́la. remember your dream ẹnìkan pè mí lóru àná ó ní ṣé rapture ti wá ni mo ní ò ti wá mo ní ò ti wá mo ní a máa máa fún ẹranko ní agbára àwọn èèyàn máa fún ẹranko lágbára ẹni bá pa ẹranko wọn ò nìkan pa òun náà ẹni bá fi ìyà jẹ ẹranko wọn ò fi ìyà jò náà torí wọ́n múra alẹ̀ de dragoni tó kí dragoni ò tó rú dé ẹranko ti máa gba star láyé ó rí pé àwọn ajá kan bẹ ní ìsìn oúnjẹ tí wọ́n ń jẹ ju ti ènìyàn lọ oúnjẹ wọn dáa ju tèèyàn lọ ayé tí wọ́n ń gbé dáa ju tèèyàn lọ wọ́n ń tọ́jú wọn ju ti ènìyàn lọ àmúra ìgbàsókè ńlẹ̀ díẹ̀díẹ̀ ni kò kì í ṣe pó ti wá kò tí ì wá ẹnìkan wá bá mi rọ̀ ní àná ó jókòó tí mo fi jí ó ní sẹ́ rapture tí bàbá yìí mo ní wá bo mo ní ń bọ̀ ni ń bọ̀ ó ti súnmọ́ ṣùgbọ́n kò tí ì wá kò tí ì wá kò tí ì wá ìmàsáàlì àkàpà ejò àbàmì àmàkà Karuma Sadali. Gbogbo ejò àbà mi. Tó jẹ́ ògo mi. Iná àti àrá. Ọyẹ bọ́ọ̀lù. Tó lè gbàdúrà yẹn bá. Ejò àbà mi. Ejò. Ẹyin tí ẹ̀ ń lálàrí ejò lójú omi. ń lè yín kí. Ejò ìran nìyẹn. Agbára ìdílé. O ní ejò ìran. Ejò ìran. O ní yọ sí yàn. Tí ń lé yàn lójú oorun. Ẹlòmíì ń lé lójú oorun kò rí A kàn fara hàn á rí ejò ńlá ejò yóò tún lọ á ní mo rí ejò tó tóbi á ní mo pẹ̀jẹ́ jésù á lọ́ba tó lọ ó tí ìkọ́ńká rẹ̀ àfi bí náà bá bọ́ọ̀lù ìwé ejò àbàmì tó ń jẹ́ ògo mi iná olúwa ọ̀yá bọ́ọ̀lù iná olúwa ọ̀yá bọ́ọ̀lù iná olúwa ọ̀yá bọ́ọ̀lù iná olúwa ọ̀yá bọ́ọ̀lù iná olúwa ọ̀yá bọ́ọ̀lù iná olúwa ọ̀yá bọ́ọ̀lù iná olúwa ọ̀yá bọ́ọ̀lù iná olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù inú olúwa ọyá bọ́ọ̀lù èké bàyà masadaliya kàfàrú masada ìlérí olúwa yá àgbàdua yẹn dáadáa olóhùn ti dírímù olóhùn ti lálà yẹn ní tòtú ẹ̀ fún lálẹ́ yìí ah, ìmàsálì kàpá bọ́ọ̀ bá ń rí ejò tí ń lé ọ tọ́ǹsà lójú oorun ogun ìdílé nìkan yẹn sàlàyé nípa ejò fún ọ speak to you. Èmèrè ẹyẹ wà. We have familiar spirit of prayer. Èmèrè ẹja wà. We have that of fish. Èmèrè afẹ́fẹ́ wà. We had that of air. Èmèrè ọwọ́ òjò wà. There is the hand of rain. Èmèrè alákan wà. And there is that of Èmèrè ẹja òjijì wà. And there is that of shadow fish. Èmèrè ejò wà. There is familiar spirit of fish. Èmèrè elérè wà. There is familiar spirit of fish. Èmèrè orí àkìtàn wà. Of that of every center. agbo ọ̀gẹ̀dẹ̀ wà. There is that of banana tree. Èmèrè abẹ́ igi And there is one. Èmèrè oríta wà. We have one. So èmèrè ti ń bẹ láyé. Three something ni. Bẹ́ẹ̀ dẹ̀ wá ṣètò yẹn. Ẹ wá pín ẹsẹ̀ wàá fi three something pé bíbí one twenty hmm. times three something hmm. so bí wọ́n ṣe pọ̀ nínú ayé lọ nìyẹn wàá jẹ́ nsọ nípa àtẹ̀jò kò sí àkókò láti máa tú bí èèyàn bá jẹ́ èmèrè ètò ẹ̀mí ilé fíátánì ah, ni ó wà nínú rẹ̀ bọ́ọ̀ bá ṣe èmèrè ẹyẹ bọ́ọ̀ bá ṣe èmèrè tọ́jú ẹyẹ bọ́ọ̀ bá bẹ́ẹ̀ ó lè dáríjì ọkọ ọmọ lọ bọ́ọ̀ bá ṣe èmèrè ẹja bí bá ní ọ̀dọ̀ bá dọ̀bálẹ̀ bọ́ ọba dọ̀bálẹ̀ ó lè ní kó ń súre fún ọ èmèrè ọwọ́ òjò wà ìgbà tí òjò bá ń rọ̀ ọkọ̀ ọ̀run a máa da àwọn láàmú bójò bá ti dáwọ́ tó mẹsẹ̀mẹ́ tó àwọn kan wà tọ́jú bá gbé ògbó bá rọ̀ wọ́n á sí ìkìtójò máa fi dání torí èmèrè ọwọ́ òjò ni wọ́n akíba roma sadaya kapa nínú ẹgbẹ́ àbàmì tó wà tó mọ̀ tó yọ ìrìn àjò rẹ lẹ́nu ẹjẹ́ nìkan sàmì iná gbé ọ jáde níbẹ̀ stage ni ó jẹ́ sọ nípa ẹ̀ torí mo wu àkókò ọjọ́ ti lọ àmàkàbà olúwakẹ́mi akíndélé májẹ̀mú ejò tí ń yọ ìrìn àjò rẹ lẹ́nu iná ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù tó jẹ́ ń sọ nípa àtẹjọ nìkan torí ọjọ́ ti lọ èmi ò dẹ̀ kí ń wéèsì táìmù torí àwọn èèyàn kan mọ́ complain pé a pàdé láago méje àbọ̀ ọjọ́ dẹ̀ ti lọ emaki varuama emere jo bọ́ ọ bá fẹ́ tọ́ ọ lọ́ọ́ fẹ́ mọ́ ó ṣeé ṣe kọ́ ọ lálàá pé ejò bù ọ jẹ lójú oorun tọ́ ọ bá ti lálàá tọ́ bá bù ọ jẹ tàbí ẹ̀ ń fẹ́ra yín ọ wá bàjá méjò bá bù ọ jẹ ó lè bẹ́ o oró rẹ ò lè tán ah, lára rẹ bọ̀rọ̀ so ẹni yẹn lè má tètè dìde bọ̀rọ̀ bọ́ bá wálẹ̀ torí èmèrè jòlọ fẹ́ ó lè lọ ti dáríjì ọ́ ṣùgbọ́n eyín tó ti fi sá ọ ó lè dífíkọ́ọ̀tì láti jáde lára bọ̀rọ̀ ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn tó fi jẹ́ pé tiwọn ló burú jù tiwọn ló le jù bí n bá ti sàn yẹn ó lè láti bọ́ ń bẹ̀ bọ́ ọ bá wa jẹ́ obìnrin ni bọ́ ọ bá ní ọkọ ọ̀run bọ́ bá jẹ́ ejò ni wà á máa lálàá pọ̀ ń gbé ejò òjò lójú oorun wà á máa lálàá pọ̀ ń gbé ejò ṣeré wà á fẹ́ mú igi lójú oorun igi ó di ejò ńlá á wá gbé ejò yẹn lójú oorun yóò máa gbé ṣeré torí ó ní ọkọ ọ̀run ejò bọ́ bá wá rí i pé òfin ọkọ ayé ó fẹ́ má rí bínú bá bí ó lè sá ọ bọ́ bá sá ọ ohun tí ọkọ rẹ tí ń bẹ láyé bá dáwọ́lé kò lè yọrí nítorí pé ejò yẹn ti bínú sá ọ toró mọ̀pá ọ̀fẹ́ fi òun lẹ̀ àkàyálí màkà bàrú màsá dàlí àkàbà eh. àṣẹjáde gbogbo májẹ̀mú ejò tí yọ ayé rẹ lẹ́nu bọ́ ọ bá sàmì iná olódùmarè ó bọ́ọ̀lù lálẹ́ òde imakivaru masada yakapali makavaru ama so a dínà pamọ́ kọ yẹn ọkọ rẹ ọ wá sọ pé bàtọ́ n bá ti gorí rẹ ó lọ̀nà ndí bóńgọ̀ bá ti bọ́ sùn ọ̀nà ọ̀dàrú ọmọ nkankan o ṣùgbọ́n májẹ̀mú tí o mọ̀ títọ̀ jagun ẹ̀ ni ẹ jẹ́ ńlá sẹ́sẹ́ nìkan gbogbo májẹ̀mú tó mọ̀ tí tó takú ti ayé rẹ láti fọjú ayé rẹ fùfù àṣẹjáde sí ọ bọ́ ọ bá sàmì iná gbèmí lálẹ́ òní akayali makaba dayali makaba mo ń padà bọ̀ wá ìdúlí kẹyà màsá dàlíyà kàfà ejò yìí máa dínà pa máa kọ ọkọ àrí pé bò ń bá bá sùn nígbà yìí ò ní dá bàbá ń gbé ejò ṣeré ńgbà mi èmi ò ní dínà mọ́kọ àmọ́ lálàpọ̀ ń gbé ejò ṣeré. The gbogbo sẹ́tọ́ bá dáwọ́lé yóò máa di gbèsè ah. torí ọkọ ń bà sùn ní ayé inú wa ń bí ọkọ ọ̀rù ejò ejò yẹn lè gbórí òkè kan fẹ́ sàn yóò tó lọ padà ìyẹn yàtọ̀ sí ejò òdílé má jẹ̀mú ejò nìyẹn ẹni ìyẹn ní ẹgbẹ́ ejò ó ní èmèrè ejò lẹ́fíátánì ejò tí ń fò amasada yakabaru masada ní kapa ẹ jẹ́ ìránṣẹ́ I said, àṣẹjá de sí ọ gbogbo méjèmú ètò kí n fi ọjọ́ ayé fòfò mo pe jésù bọ́ ọ bẹ sàmì iná mo lálẹ́ òní ọjọ́ mà ti lọ ah. ọjọ́ ti lọ ọjọ́ ti lọ aago mẹ́ta ti fẹ́ lù mí ò sì gbọ́dọ̀ kọjá àkókò tí mo dá halima sadali kafa ejò yìí lágbára débi pé láìdé Ah, ẹlòmíì àjí ọlọ́kọ kò ní jí ọgbádùn ọkọ tó ní torí májẹ̀mú ejò ni májẹ̀mú téèyàn mọ̀dí ṣùgbọ́n tó di ayé èèyàn mọ́ májẹ̀mú téèyàn mọ̀dí tó di kádàrá mú ohun tó fi wá léwu rè fún ọkùnrin tí ń yan àlè bọ́ lọ yàn lè bọ́ jẹ́ ejò lọ bá sùn tó rò pé o ti jẹ́gbé ọ jẹ́gbé o ọkùnrin mi lè parí ayé rẹ̀ bẹ́ẹ̀ láì dìde mọ́ nítorí ejò ti bù sán méjò bá sì bùyàn sán àti dìde ọ̀rọ̀ rùn ọkùnrin náà ń bẹ tó ní májẹ̀mú ejò tó náà jẹ́ ejò bọ́ bá bá obìnrin sùn bọ́ obìnrin yẹn bá rí ẹlòmíì tó ló fẹ́ bọ́ bá èlé bù sán obìnrin yẹn ò tó rọ́kọ mọ́ láyé lẹ́yìn bí ọdún méje tí ń bá ti fẹ́ra wọn ọkùnrin yẹn ò lọ mọ́rì torí ejò ni àwọn ọmọ ọmọbìnrin padà pé bó o ní sọ wà òkè tọ́ba ló wà òkè ọkọ rẹ̀ ń kọ́ á ló hàn lọ́kọ̀ iná lé lé oró rẹ̀ máa yá kan yìí mm. torí ejò ni ó ti sẹ́ ọ o ò lè rọ́kọ mọ́ àfi tí n bá ń bá ọ sùn àfi tọ́ ọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ olódùmarè àkàyálì màkàbà èkèyálì màkàbà èlú màkàbà dàyálì màkàbà mo àṣẹ jáde imakuvaru masada èmi ò mọ mẹjẹmú tó di ayé rẹ mú tí ń fọjọ́ orí rẹ sùn báyìí lolúwa sọ mo pé ìpè ọlọ́run àwọn àpòsẹ́lì ó bá mẹjẹmú yẹn jẹ́ wá gbọ́ láìdé ẹ̀mí yẹn máa dìgbà wọnú ẹlòmíì a rí pé ejò lòun a rí pé òun sùn pé òun paradà di ejò a rí i pé orí òun jẹ́ orí ṣùgbọ́n àgọ́ ara yòókù ejò ni a máa wọ́ lọ a tó lajú ojú ayé a ní òsì problem a ní àlá ni torí àlá àlá ọ̀gọ̀ ẹni ọ̀làlá ni nǹkan ṣe ìmọ̀ káàbàrú masali kapada ya masali akaba sọ́ọ́rí mo sọ̀rọ̀ ọmọkùnrin kan fún ọmọbìnrin kan fún ọ àkàyè mo ń bọ̀ wá máa sọ solúsàn èdúkìrú àmàsá dàlí akaba mo sọ̀rọ̀ ọmọbìnrin kan fún ọ mo ní mo lọ sí orí òkè mo ń lọ orí òkè mo wá yàdọ̀ pásítọ̀ rẹ̀ mi kan nígbà sọ̀rùn bí mo ti ń bà sọ̀rọ̀ lọ́wọ́ mo rí ọmọ yẹn tó sunkún dé mo sọ fún pásítọ̀ pé mo ń gbààwẹ̀ ẹ bá ra mínírààsì àti búrẹ́dì kí n jẹ ọmọ yẹn sunkún dé ókè ókè kí ni pọ́ lẹ́kùn ó ní lẹ́fíátá ni ó ló ní òní ló máa pa òun àkàyálì màkàbàrú màsàdà mo sọ tẹ́lẹ̀ má jẹ̀mú búburú bàdá ayé rẹ dúró ọlọ́run àwọn àpòtẹ́ẹ̀lì ọba má jẹ̀mú yẹn jẹ́ ìmàsáálì èkèrú damasayálì kàfọ́ lọ́rùn masada ó ní ẹgbà mi ó ní lónìí ló máa kú pásítọ̀ yẹn ní igi wá ní tèmi kí ni mo lè ṣe sí èmi ọmọ tí mo lè ṣe sí o pásítọ̀ náà bá ń dárò mo ní ẹ̀ ń dárò rẹ̀ ni wọ́n lọ́mọ tó dáa ní chọ́ọ̀chì ni o ọmọ akọrin ni o a sì máa ń lídìí orin lónìí mo ti wá sọ ní ìjẹta náà ó ní mo rí ejò yẹn nígbà tí mo sùn lé ó ló ní ọjọ́ rẹ pé bí aago mẹ́rin àbọ̀ làwọn máa mú ọ aago mẹ́rin àbọ̀ tó làwọn máa mú aago mẹ́ta ti lù èmi ń jẹ búrẹ́dì àti kóòkì ni wọ́n bá ní pásítọ̀ bàbá sokó tán pásítọ̀ ni ọmọ ẹ̀ lọ́lé mo ní sọ́tánà nù. Mm, ọlọtàn ọparí nù ọlọparí ṣe é lóróró wọn láwọn lóróró ẹ móróró wa wọn bá móróró mo ní kí ló pé ẹ̀mí tó lórí náà ó ní lefiatani mo ní lefiatani àbí mo ń bọ̀ mo bá yọjú ní ẹnu ọ̀nà chọ́ọ̀chì mọ́ nìrórókè ọlọ́run ayọ̀ babalọ́lá lefiatani ọlọ́ọ̀lágbá tó ó ní òun lágbá ju ọ lọ pé ó máa mú ọmọ ìlọsìn k kọrin church ó ní sọ òní lọ́jọ́ rẹ̀ pé mo wá sọ fún pọ́ lágbára jùlọ ọwọ́ lọ lágbára tó ẹ wá fẹ́ jọ figagbága kámẹ́ ní ọ jù mo bá ní ẹjẹ́ ọ bó ti dòóró yẹn sí lẹ́nu báyìí ó ké ó fò sókè bó ti ń lọlẹ̀ ó fa aṣọ ara rẹ̀ ya ọjàra rẹ̀ sí o bó ṣe lulẹ̀ gbà ó dìde ó sájáde nù church ní òwò ọmọlúwàbí ń s sá lọ wọ́n lé e lọ mo ní ẹ̀jẹ̀ lé e. bọ́ bẹ́ẹ̀ rí odò bọ́ bẹ́ẹ̀ wọnú odò wọ́n lọ for life lọ wọ́n lé e wọ́n mo ní òwò ọmọlúwàbí ọmọge àwọn abiyamọ àdúgbò daṣọ bò ó ká tó dé padà èmi ti mú mínírààsì tèmi àti búrẹ́dì lọ wọ́n bá ní ẹ̀ tó mú dé ah, ọjọ́ ti lọ. Oh my God wọ́n ní ètò mòdé mo ní èmi ọ̀rọ̀ ayé o Léfíátánì ni o ó tún bọ́ ọjà bí mo ṣe dàlù lẹ́ẹ̀kejì àkàvárò màsádàlíà ó ṣubú lulẹ̀ bó ṣe fẹ́ ṣubú lulẹ̀ padà ì máa ń gbéra dálẹ̀ bó ṣe gbéra dálẹ̀ ì máa ń fi àyà wọlẹ̀ ó fi àyà wọlọ mo ń rà ṣẹṣẹ nìkan má jẹ̀mú burúkú tó yọ ìrìn àjò rẹ lẹ́nu èkè dúàyà lima àká àbàrùwà mo rán àṣẹ bọ́ ọba sàmì májàmú yẹn bàjẹ́ lóru o ní máa fi àyàwó lọ ní fa àyàwó lọ mo bá dáwọ́lé ó kú nínú májàmú yẹn májàmú yẹn bàjẹ́ ọ wà dago mẹ́fà bí ikú yẹn ṣe lọ lórí ẹ̀yẹ jẹ́ ń ẹ̀ fọ́ dáadáa kó lè yí ọ tó bí ó ṣe ń wọ́ lọ yẹn pásítọ̀ kan wá rí mi ó lóun fẹ́ gba póòsì kan ní chọ́ọ̀chì oh, àwọn mi ní dákọ̀ chọ́ọ̀chì yẹn ó ní kí n bó ń gbàdúrà mo wá ní ẹj jẹ́ gbàdúrà fún ọ ejò ni wọ́n gan tó fẹ́ gba pósì bóò ló ṣe ń wàásù fáwọn èèyàn torí ejò ni ọ it is possible kéèyàn jẹ́ ejò kọ́ máa fẹ́ bí ejò wàásù ohun tó ní lára lọ́ọ́ máa pọ̀ sáwọn èèyàn la àmàkàbàrú màsáàdà wherever tó o bá ti fẹ́ gbàdúrà tàbọ̀ fẹ́ràn tí ọlọ́wọ́ gbàdúrà fún ọ kọ́kọ́ fi ẹ̀mí tí ń bẹ nínú rẹ wádìí ẹni ó fẹ́ gbàdúrà fún mi tí ẹ̀mí ọlọ́run ní lò sí ọwọ́ ọlọ́run bẹ lára rẹ tí ohun ti ń sọ lẹ́nu yìí sí ọwọ́ ọlọ́run tó kéde ẹni ẹ̀mí gbọ́dọ̀ dá ẹni ẹ̀mí mọ̀ kẹsẹ pé kọkàn sọ bẹ gbọwọlé lórí eléyìí gbọwọlé ọ lórí eléjò gbọwọlé ọ lórí ẹlẹ́jà gbọwọlé ọ lórí ẹlẹ́yẹ gbọ ìwọ ìní kan náà ọwọ kígbe pọkù ògomològo wa ibo ni wọn náà ìwọ gangan fúnra rẹ ọ lẹ́mì tó fi lè wádìí ni ẹnìkan sàmì àkókò tó májẹ̀mú tó dìde sí ọ tó ń ja ogun rẹ mo pe náà Olódùmarè tó bá sàmì eh. iná bọ́ọ̀lù lónìí o mo bá gbé e ní ọlọ́run kọ́lé mo ní màá ṣe deliverance fún ọlọ́run òun àti ẹni tó fẹ́ òun àtọ́kù ẹ̀ ọkọ tó mú wa nígbà òdi aago kan òru mo bá pobìnrin yẹn pásítọ̀ lágbájá ó ní yẹ sà mo ní kúnlẹ̀ bí mo ṣe ń dòre lójú tí mo gbọ́ wọlé ó ṣubú lójú wò bó ṣe ń wọ́ lọ orí àkìtàn tí ń bẹ nísàlẹ̀ yẹn gbogbo àwọn tí ń gbàdúrà kálukú fún ẹni orí yọ òdìlé bí ṣe ń wọ́ ní tutọ́ ní tutọ́ bí ṣe ń tutọ́ yẹn mo sọ fáwọn pásọ tẹlẹ mi bí itọ́ yẹn bá kẹnìkan lẹ́nu yóò kú torí ejò gangan ló lọ kó ló sọ yẹn torí orú ejò ní tú jáde o kó tó ní orí àkìtàn àwọn pásítọ̀ sá kò sẹ́ni kankan mọ́ mo bá súnmọ́ padà kò gbọ́dọ̀ wú àkìtàn kó má bàa lọ mo bá gbọ́ wọlé ìránṣẹ́ ọlọ́ni o when the deliverance need deliverance so ó ń gẹ́gẹ́ ejò ni ó sì àwọn èèyàn ayakapada masada èmi ọmọ bí o torí bọ̀ tó o ti gbógun akayali makavada ya masada likapa báwo bá sàmì iná já ọgbà níbẹ̀ o wọn a máa di ẹrù ẹgbẹ́ fún yàn ẹjẹ́ á lè kúrò nínú ẹgbẹ́ wọ́n á lè lọ ẹgbẹ́ yìí ó tó padà wá mm. torí ẹ bọ́ra ni ẹ̀mí búburú tí ò ṣe é lé lọ pátápátá ni ẹlòmíì àsọpọ̀ ń ti ṣiṣẹ́ ẹgbẹ́ ó ń ti ṣe lọ́nà mẹ́rin ó ń ṣe lọ́nà márùn-ún ó ń ṣe lọ́nà mẹ́fà ó tiẹ̀ ti sú òun òun ti náwó ẹgbẹ́ ni ẹrù dídì kan ní máa ń lé wọn lọ pátápátá wọ́n kàn lọ díẹ̀ ni wọ́n wọ́n ń padà bọ̀ padà ní ìpadàdé wọn yóò tó burú sí i jẹ́ ń ṣàlàyé bí wọ́n ti bọ́ ah, ṣé mi ò ní dákẹ́ ń bẹ̀ báyìí mm. ìṣẹ́jú mẹ́fà péré ló kù mo sì rí i pé ọjọ́ ti lọ bóyá kí n sọ di ìgbà míì tọ́lọ́mà fún wa ní ààyè láti sọ mm. torí àti bọ́ ó ní procedure ó ní àwọn àgbésẹ̀ tó gbé bí wọ́n bá ń yọ ìrìn àjò èèyàn lẹ́nu kì í ṣe pé mo di ẹrù lónìí mo di ẹrù lánàá mo di ẹrù lọ́la mo di ẹrù lọ́tọ̀la hmm. ẹnìkan sàmì ibi ọ̀há sí táyé rẹ fi dúró hmm. májẹ̀mú tó di àyànmọ́ rẹ májẹ̀mú tó di ayé rẹ májẹ̀mú tó di ògo rẹ ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì ó bà májẹ̀mú yẹn jẹ́ ìkáàpàyà màsádàlì kàfà bí ń bá di if they should give you the loan. mẹ́rin yẹn padà wá padà bí ó ṣe padà ni pé wọ́n tù wọ́n lójú ni kán là wá torí tí wọ́n dì fún wọn wọ́n á tó padà dé nígbà wọ́n bá padà dé á dàbí ipò tó burú tì torí wọ́n lé wọn lọ díẹ̀ ni wọ́n tù wọ́n lójú ni tán bá fẹ́ lé èèyàn kúrò nínú ẹgbẹ́ àkàyálì màkàbà èdúlì màkàbà deliverance ni wọ́n máa ń ṣe ẹlòmíà ní òun ti ṣe deliverance deliverance. Don't say I've done deliverance. Kó o tó padà bẹ̀. That he went back there. Jẹ́ ìsàlàyé bí wọ́n ti bọ́ fún ọ. Tí wọ́n bá gbé ọwọ́ lé ọ lẹ́ẹ̀kan. Pé a tu ọ lẹ̀. I will deliver you. Kéèsè ká gbé ọwọ́ léèyàn kó ṣubú. Ó ní ìtúsílẹ̀. That's not deliverance. Tí wọ́n bá ẹ rí àwọn méjì mo láwọn ọmọ méjì ó kojú ara wọn lóru àná. Àbúrò àná kọ. Mo ní ká máa bára wọn sọ̀rọ̀. Mo ní torí ẹgbẹ́ kan náà lẹ́jọ wà. Wọ́n dẹ̀ ń bára wọn sọ̀rọ̀. Àwọn méjèèjì yẹn sì ń wá ọmọ mo wá dáwọ́lé wọn mo tún wọn lẹ̀ àwọn méjèèjì yẹn wà ní oyún báyìí ẹ bẹ̀ pé wọ́n ń wọ́ ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí mo dáwọ́lé wọn tá a gbàdúrà fún ọ a méjèèjì yẹn lóyún ló jẹ́ ń wá ṣàlàyé fún ọ tí wọ́n bá dáwọ́lé jẹ́ ń túlẹ̀ lónìí á padà sínú ẹgbẹ́ bọ́ padà dénú ẹgbẹ́ ẹgbẹ́ tó máa accept yẹ wọ́n á tó gbà wọlé padà wọ́n á tó dáwọ́lé jẹ́ ń bá tó dáwọ́lé lẹ́ẹ̀kejì á tó padà lórí ọmọ bẹ̀ ni from there. ó ní májẹ̀mú pẹ̀lú bẹ̀ á padà síbẹ̀ lẹ́ẹ̀kejì tó bá di ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá ṣe deliverance fún bọ́ bá lọ ọ̀nù ẹgbẹ́ á rí àga tí wọ́n dà délẹ̀ wọ́n máa da ojú àga bolẹ̀ bí wọ́n ṣe dojú àga bolẹ̀ yẹn kò sí àga rẹ̀ mọ́ nínú ẹgbẹ́ a máa nawọ́ sí wọn pé mo fẹ́ bá yín ṣe ṣùgbọ́n wọn ní gbọ́ ní sọ wọn ní bá ṣe mọ́ toró ti ṣe deliverance lẹ́ẹ̀mẹ́ta three times. kò gbọ́dọ̀ join wọn mọ́. join them again. wọ́n á béèrè lọ́wọ́ mi pé bó o ní ṣe ń padà sínú ẹgbẹ́ lẹ́ẹ̀mejì tó fi jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀padà mọ́. ẹgbẹ́ jọra wọn ìmùlẹ̀ jọra wọn. bọ́ bá wà nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ bá túlẹ̀ ẹni tó ń ṣerú ẹgbẹ́ rẹ̀ ní ń bá jọ jẹun pọ̀ tàbí wọ́n jọ sùn pọ̀ yóò padà sínú ẹgbẹ́ bọ́yá ó ní ọ̀rẹ́ kan tó pé ẹgbẹ́ kan náà wọ́n jọ wà wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ tí ìjọ jẹ nínú àwo kan torí òun ọ̀fẹ́ bá wọn ṣẹgbẹ́ mọ́ kò gbọ́dọ̀ bá wọn jẹun pọ̀ òun àkọ́kọ́ nìyẹn bí wọ́n bá jọ máa jẹun pọ̀ tẹ́lẹ̀ wọ́n jọ máa gba àkànjẹ lọ́ra wọn wọ́n gbọ́dọ̀ jọ jẹ́ pọ̀ mọ́ wọ́n gbọ́dọ̀ fi gáàpù sí torí òun ọ̀bá wọn ṣe mọ́ hmm. bí wọ́n bá ti jọ jẹun pọ̀ yọ bàrà rẹ̀ ńbẹ̀ hmm. àbí ẹni ìyẹn wá sunlé rẹ̀ wọ́n jọ sùn ní òru àárí pọ́ǹtì padà abẹ́ padà òun àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àárí bẹ́ẹ̀ bọ́ bá di ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa dàga ẹ̀dẹ́ lẹ̀ kò ní lè wọ bẹ̀ mọ́ bí ọba ti wọ bẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ wọnú àwẹ̀ lọ at least ó kéré ó gbọ́dọ̀ gba àwẹ̀ ọjọ́ mẹ́sàn-án á jẹ́ white á máa béèrè fún iná àti agbára àti ẹ̀mí mímọ́ kí ẹ̀mí méje tó burú jù yẹn lọ kó má bàa padà sí lára oh my god emma sadali kava eduniki ruda yali akava so májẹ̀mú bí májẹ̀mú ṣe ń bàjẹ́ nìyẹn kì í ṣe pé bàbá eh, bàbá bàbàbàbà ìyẹkọ́sà bó ṣe máa jáde kúrò nínú ẹnìyẹn bọ́bá wá jáde gbogbo ohun tí ń fẹ́ bí ọmọ tàbí iṣẹ́ tàbí aya awala ìsọ́fà fún mọ́ kò ní jìyà kó tó lọ́kọ mọ́ kò ní jìyà kó tó bímọ mọ́ kò ní jìyà kó tó ṣàṣeyọrí mọ́ torí a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká kó orí ọ̀fẹ́ ọmọ pọ̀ ká ni Paul wí àkàyálì màkàbàdàlì màsódà ọgbọ́dọ̀ dá dà mà tọ́ ọ bá ní èèyàn wọ́n ní bẹ́ẹ̀ ni ọba dẹ́ni tájọ wà ní ẹgbẹ́ mọ̀ kọ́ ọ Dama. mà tọ́ ọ bá rí èèyàn for the first time tọ́ bá jẹ́ ẹgbẹ́ kan náà lẹ́jọ́ wa tọ́ bá jẹ́ obìnrin wa tiẹ̀ ojú ẹsẹ̀ lẹ́ẹ̀mọ̀ ṣe bí ìgbà tẹ́ ẹ ti mọ̀ra fógún ọdún bọ́ ọ bá jẹ́ ẹni tí máa lálà yóò máa lálà páwọn ẹjọ́ ń ṣeré pọ̀ kò má jẹ̀mú kan náà ni wọ́n jọ wà mm. bọ́ ọ lọ ṣe deliverance tọ́ bá jẹ́ church kan náà lẹ́jọ́ ń lọ tọ́ bá jẹ́ church tí wọ́n ti ń ṣe deliverance wọ́n á sọ fẹ́yìn méjèèjì pé ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ kan náà jọ nìyí ó rí i pé mo pe ọmọ kan náà mo ní ìwà àti ọmọ yìí ọmọ ẹgbẹ́ kan náà nìyí ó ní bẹ́ẹ̀ ni ó ní màmá òun ti sọ pé ẹnikẹ́ni tọ́kọ̀ òun bá ti fà mọ́ òun làwọn ẹjọ́ wà nú ẹgbẹ́ mo ní ẹjọ́ ah, bá ti ti lọ ẹjọ́ wà nú ẹgbẹ́ ni ó ní bẹ́ẹ̀ ni ó ní òkè mo ní ẹ gbọ́dọ̀ jọ rìn mọ́ ẹ mọ̀jọ jẹun pọ̀ títí tí mọ̀ mọ́ fi bàjẹ́ ọmọ yẹn kí ipò ọ̀rọ̀ yẹn o nígbà tó bí ọ̀sẹ̀ mẹ́ta ọmọbìnrin tí mọ́ nínú chọ́ọ̀chì báyìí chọ́ọ̀chì ní sọ láti bí ọ̀sẹ̀ méjì so ó ló ń bá ronú ẹgbẹ́ padà hmm. mo ní òjò bíìsì báyìí òjò ò lè ṣe deliverance báyìí ìmàkàbàrúàmà kò sí ìlú téèyàn wà tí wọn ò ti lè dé deliverance fún yàn ẹ sà kò sí ìlú tẹ́ ẹ lè rí pásítọ̀ tó lè dáwọ́lé yàn ọ̀tọ̀ ní chọ́ọ̀chì pé mo lọ mo ṣe fàájì lọ that is all ìtẹ́ ń pè ní ìjọ ẹ sà bọ́ ọ̀bá ti ní wòlíì o sì ní ẹni tó lè dáwọ́lé ọ tó fi bọ́ lọ́wọ́ ọmọ jẹ̀mú ó lè péré ẹ lọ́mọ ọlọ́nkọ́ ọmọ ìjìyà bí àìmọ́ ọlọ́run bí arúfin èèyàn lè ó lè mọ ìjìyà bí arúfin kọ́ ọ̀rẹ́ mọ́ sọ pé bẹ́ẹ̀ ṣe ń wò mí mọ́ ọmọ pọ́ ọmọ ọlọ́run kọ́sà ọ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ májẹ̀mú is a covenant tí ń da ìrìn àjò rẹ láàmú bí májẹ̀mú ọ̀bá sì bàjẹ́ ìrìn àjò ògo a máa di ìrìn àjò agbára kákàwò ìrìn àjò àṣeyọrí a máa dàbí ìgbà ah, téèyàn máa ṣe torí májẹ̀mú ṣiṣẹ́ ẹnìkan sàmì májẹ̀mú tó dè ọ́ mọ bẹ Jésù bọ́ ọ sàmì olúwa já ọgbà lọ́wọ́ ẹ̀ imasada akavaru sadalika baha idayali makava ìdálì makua varu amasada so ó gbọ́dọ̀ lọ fún pé ká tú ọtí lẹ̀ ni kéésì sọ pé eh, kò sí nǹkan kan nípa àfi olùgbàlà kì yóò sí nǹkan ayé eléyìí tá a wà yìí bọ́ ọ bá ní ògo májẹ̀mú lè dìde sí ògo rẹ̀ Maria Magdalene ó ní ògo ẹ̀mí méje ní bẹ lára ìlú méje ló nìkan yọ lẹ́nu ó nìkan di ògo ìlú méje mú kò jẹ́lu méje ó dìde májẹ̀mú ni oná ọmọ ti ń ṣe bọ́ọ̀bá rẹ̀ ti ń ṣe gbé àjẹ́ májẹ̀mú ọbẹ̀ lálẹ́ yìí ó rí pé yóò búra fún ọ pé tó ń bá ṣe ọ gbogbo tó ní láyé kọ́ bàjẹ́ kọ́lọ́ọ̀n ọ̀pá òun èké bàrú màsáàdà jẹ́ yí ó yọ gbogbo òbúra tó rí ti ń búra yìí ó ń búra lóòótọ́ òun kọ́ ní í ṣe ọ ẹ̀mí ti ń bẹ nínú rẹ̀ ni àkàyálì màkàvà èdúlálì màkúbàrú àmàsáàdà ó bá ọ̀bá ti ní deliverance minister kankan ọmọ gbàdúrà pé olúwa tú mi oh, lẹ̀ lọ́wọ́ ọmọ jẹ̀mọ́ tó dèbè ọmọ béèrè fún iná tó lè tú ọ lẹ̀ you can fight the battle elobet it is compulsory for you láti ní àwọn ìrántí ọlọ́run tó mọ̀ pé ẹni ìkún fún ẹ̀mí ọlọ́run ó lè dáwọ́lé ọ ìdí tó fi gbọ́dọ̀ ní bàbá nínú olúwa nìyẹn ó gbọ́dọ̀ wá tó ìdí nìyẹn kí torí nǹkan mi ogun ayé nílé kò ṣeé dákojú tẹ ẹ bá rí pásítọ̀ tó ní mo ti arrive mi ò ní ìdí ẹnì kankan mọ́ ẹ sọ fún pé kò tí ì dìde o kò sí bó ṣe wù kó onínánú tó ó nílò bàbá nú olúwa kódà kó jẹ́ràn sí ọlọ́run bó bá ní bàbá nú olúwa o lè darí àjọ ayé sí i torí ní ogun bá dé bàbá nú olúwa ó dìde gbà ìmàsálí kàpà mo súre fẹ́nìkan àánú bo ayé rẹ àánú bu ayé rẹ̀ májẹ̀mú tí ń yọ ọ́ lẹ́nu ọ̀yá bọ́ lọ́wọ́ rẹ̀ májẹ̀mú tí ń yọ ọ́ lẹ́nu ọ̀yá bọ́ lọ́wọ́ rẹ̀ májẹ̀mú tí ń yọ ọ́ lẹ́nu ọ̀yá bọ́ lọ́wọ́ rẹ̀ májẹ̀mú tí ń yọ ọ́ lẹ́nu ọ̀yá bọ́ lọ́wọ́ rẹ̀ abúlé abẹ́yìn ayin johannu ni jésù máa lọ sábà if there is any problem a lọ bá johannu a tó kó bó ńgbà tó kó fagbára tán ó ti sẹ́ rẹ̀ lọ tiẹ̀ màkàbà dáfídì samuel ni ọ lọ bá tó sọ́ọ̀lù Olúwa lọ bá Sámúẹ́lì torí ìrìn àjò ayé ìrìn àjò ògo kò ṣeé dárìn torí ogun tó yí ògo ọ̀ka ọ̀pọ̀ ju ogun ojú tí wọ́n fi ń wò lọ ẹni tí ò tí ì dókè ò tí ì mọ pírọ́blẹ́mù tí ń bẹ lókè hmm. ẹni ó dókè lọ́mọ pé ewu ń bẹ lókè torí ọ̀fẹ́ jábọ́ wálẹ̀ hmm. ẹni tí ń bẹ ńlẹ̀ fẹ́ jábọ́ ẹni wọ́n jọ wà ní lẹ́bù kan náà kọ̀fẹ́ kọ́bò ń gbé papọ̀ ọ̀fẹ́ tì bọ́ọ̀lẹ̀ ẹni tí ń bẹ lókè lọ́n tó wò pé ẹni tó fọ́tọ́mátìkì gòkè débí ó ṣeé kó gòkè wá síbi tó jù òun náà ń fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ pé ò ní wá ọwọ́ ní ìdí ìfọwọ́sowọ́pọ̀ àdúà àti pé kò ní òmúra kó dira láti lè gòkè sí next level kó lè kú òlẹ́gbẹ́ àwọn tọ́jọ wà tàbí àwọn tí ń bẹ nílẹ̀ bóyá àjò ilé ayé ṣe rí nìyẹn bọ́ ọ bá ga bọ́ bá jẹ́ pé àwọn tí ọ̀gá ló ní púpọ̀ jù lọ́rẹ̀ wọ́n dọ̀dúró padà máa ká vàdálì kìyà kàpá mo rán àṣẹ ayé rẹ gba ìyá náà ayé rẹ gba ìyá ìyanu ayé rẹ gba ìyanu ayé rẹ gba ìyanu ayé rẹ gba ìyanu ayé rẹ gba ìyanu ayé rẹ gba ìyanu ọ̀nà rẹ là o lóru òní ọbọ̀ lọ́wọ́ ogun lóru òní ọbọ̀ lọ́wọ́ ogun lóru òní ọbọ̀ lọ́wọ́ ogun lóru òní ọbọ̀ lọ́wọ́ ogun lóru òní ọbọ̀ lọ́wọ́ ogun àánú dá sọ̀rọ̀ rẹ ẹ̀rí rẹ dé ìyanu rẹ dé ìṣẹ́gun lójú oorun ó ní ìṣẹ́gun lójú ayé bó ti sùn ọlọ́run kó ṣẹ́gun fún ọ spiritual control the physical lóru òní ọlọ́run kó ṣẹ́gun fún ọ ọlọ́run kó ṣẹ́gun fún ọ ọlọ́run kó ṣẹ́gun fún ọ ọlọ́run kó ṣẹ́gun fún ọ ọlọ́run kó ṣẹ́gun fún ọ ọlọ́run kó ṣẹ́gun fún ọ ọlọ́run kó ṣẹ́gun fún ọ kó rà àánú gbà bẹ́ẹ̀ ni kó rí àdúrà rẹ gbà ó àdúrà rẹ gbà ó àdúrà rẹ gbà ó ògo ni olúwa mi ògo ni forúkọ olúwa gbogbo ẹ̀yin online member ẹ lọ ṣe rere ẹ̀yin tí ẹ̀ ń partner pẹ̀lú ìpè ẹ lọ rà ànúgbà ikú ò ní pa yín àìsàn ò ní ṣe yín o ọ̀nà yín ọ̀la o ẹ ní ẹ̀rí bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa aago méje àbọ̀ one hour nìyẹn sí aago mẹ́jọ àbọ̀ ní sọ́jí orí afẹ́fẹ́ ní àárọ̀ tó a pàdé láìdé ó ti bọ́ gbogbo aṣọ tó so pọ̀ kó tó dìgbà méje àbọ̀ sí mẹ́jọ àbọ̀ so ní àárọ̀ am ni o sí mẹ́jọ àbọ̀ láàárọ̀ àdúrà rẹ ti gbà lọ faralélẹ̀ ó ní ẹ̀rí you are blessed Jesus name mo dúpẹ́ lọ́gbọ́ ẹ̀yin tí ẹ̀ ń ra dátà tí ẹ̀ ń náwó sí pé ẹ̀ ní sáláì ní o ọ̀dọ́ rere ò ní dá yín ọ̀dá ìrànlọ́wọ́ kò ní dá yín o ọ̀dá ìrànlọ́wọ́ kò ní dá yín o ẹ̀ ní wá àánú tí o ẹ̀ ní wá àánú tí o arẹwà ayé èrè ò ní bàjẹ́ o orin eléyìí tí ẹ kọ lálẹ́ ẹ gba máàkì o ah. ẹ ra àánú.